وكذلك اليوم تنسى السلام عليكم ورحمة الله وبركاته ورحمة الله وبركاته ada ọpẹ́ fún Allah ṣe ńlá ńlá àárín kankan fi jọ ju àánú Ọlọ́run ní orí ẹnìkọ̀ọ̀kan wa lọ pàápàá jùlọ tí ẹnìkọ̀ọ̀kan wa tí a bá wo àwùjọ èyí tí kálukú wa tí a bára wa níbẹ̀ yìí a rí wípé oníranran ọ̀nà òun ni àwọn mùsùlùmí ayé tá a wà yìí òun ni a pín sí. ó wà yìí kọjá ókọ ókọ ókọ lásán òun ni wọ́n mọ̀ nínú Islam pé wọ́n bí wọn níjọ́ kẹjọ wọ́n sì sọ wọ́n ló kọ Islam tó ó ti tán kò sí nǹkan míì tí a tún fi lè mọ Islam wọn tàbí tá a fi mọ̀ wọ́n nínú Islam ju ẹnu orúkọ yìí nìkan lọ la ya'rifuna. minali islami ilasman béèrè pẹ́ ogunlọ́gọ̀ wọn wọn ma wọn àmá wọn nípa wọn ṣùgbọ́n fàtọ́nu lìdùnìyàhùn tá a bá wọ́n léèrè nípa ilé ayé wọn wọ́n gbọ́nú gbẹ́lẹ́yìn nípa rẹ̀ nípa ètò ilé ayé wọn fàtọ́nu lìdùnìyàhùn kódà basírun nàkídìn ẹlòmíì ó ah, kó ń bẹ́ẹ̀ pé ọdún ṣe gbìyànjú lọ sí ìlú Abidjan gbogbo ẹ̀ dá wàlá tẹ́wùsà náà sí ìbáka mínà dúnìyà ọlọ́run náà sọ pé ká gbàgbé ntọ́lọ́run bá kọ pé òun ó fún wa nílé ayé kò pé ká má wà ṣùgbọ́n kì í ṣe wí tí à ń rí tí wọ́n ń pera wọn ní mùsùlùmí dúlùhùn la ya'rifuna anìlì islam ilasman ẹnu ọkọ̀ tí wọ́n ń jẹ́ ń pa islam yẹn nìkan òun náà ni wọ́n mọ̀ ń pa islam. an dinihim mutagafilun mutabalik tọba bá di ọrọ ẹsìn ọpọlọpọ èèyàn lónìí pé àlámọ̀rí ọrọ yìí ẹja gbé tó àwọn àfáà kí wọ́n bá ní fẹ̀sìn yẹ̀wò olóhùn èèyàn fi ẹ̀sìn wọn. muslim islam níjọ sọ olóko islam ni sọ. ó sì ríra kí ló bá tán nínú ẹ̀sìn yóò sọ pé ìsìláàmù lẹ̀sìn o yẹ̀ntẹ́sìbò yìí hazadi ẹ̀sìn náà lé nìrẹ̀ nínú rẹ̀ ìsìláàmù yìí náà lọ́wọ́ tí wọ́n bá wá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn pétọ́ alámọ̀rí ọ̀rọ̀ yìí ẹja gbẹ̀tọ̀ ẹ̀sìn lọ yóò pé kó sì tọ́kàn mu nípa ọ̀rọ̀ kíni nípa ọ̀rọ̀ pé a fi ọ̀rọ̀ ẹ̀sìn a máa fi wọ́n ká èmi èéfì wò hadha náà mina ànáwá hinnas alladhina fi hadhihi al-umma àwọn tí wọ́n ń sẹ̀mí inú al-umma yìí ìran kanu wọn àmọ́ kankan nípa islam yìí ìlàsìmá wala ya'rifuna min al-mushafi illa rasma kò sí tí wọ́n dámà nípa al-Qur'an àlébù tí ń bẹ fọ́pọ̀lọpọ̀ ẹni tí ń jẹ́ mùsùlùmí lónìí wala ya'rifuna min al-mushafi illa rasma ohun tó kàn mọ alukuraanu sí ni pé ìwé kan tí a kàn hàn a kàn kan gàlàgàdàgà báyìí sójú ẹ kò lè pa àràfin kanu rẹ mùsùlùmí náà sì ni ọ̀pọ̀ láwùjọ wa lónìí bẹ́ẹ̀ sì ni tí wọ́n bá ní káwa tọ́lọ́run fi ṣe ìsìláàmù lóore mùsùlùmí lóore alukuraanu ni a lóore kankan tọ́lọ́run ṣe wájà alukuraanu lọ ọ̀rọ̀ àwọn tó ti ṣáájú wa ó kunu rẹ̀ àwọn táwa gan ò bá lògbà láàyè nìsín tí wọ́n tún máa lògbà ọlọ́run ti sọ̀rọ̀ wọn bí àwa táwa ń bẹ nísìnyí bọ́lọ́n subhanahu wa ta'ala ti sọ̀rọ̀ wa fún àwọn tó ti lọ wípé àwọn kò dé wọn ó tún padà máa ṣe nǹkan báyìí wọn ó tún máa ṣe nǹkan báyìí ọ̀pẹ́ ìlànàkùránù sọ fún wa ọlọ́run lémi ọlọ́run alakhéèlú wẹ̀lìbígáàl kẹ́tẹ́kẹ́tẹ́ ràkúnmí ìbákasín èmi ọlọ́run dá fún yín ohun lẹ́yìn ń gùn lónìí lójú ayé Rasul ẹ fi ń ṣe nǹkan gùn ẹ ń lò láti bìkan débìkan ọlọ́run subhanahu wa ta'ala tó wá sọ fún ọjọ́ náà wípé èmi ọlọ́run wa yakhluqu ma la ta'lamun ọjọ́ kan bọ̀ tẹ́mi ọlọ́run ọ̀dà nǹkan mi tẹ́yìn tẹ́ wà lónìí tẹ́ ẹ fún tẹ́ ẹ yín ń lò lónìí aago kẹ̀kẹ́ aago machine aago ọkọ̀ omi aago aeroplane lọ́jọ́ ń sọ̀kalẹ̀ alukuranu lọ́gbórí tọ́lọ́ ń ṣe fún mùsùlùmí ọ̀rọ̀ nípa yín bẹ́ńbẹ́ ẹ̀yin à ń ti lò gbà lọ nípa wọn bẹ́ńbẹ́ àwọn tí a tún dá tẹ́yìn ò sí tẹ́yìn ò sí ń bẹ̀ tí ẹ̀yin ò ní tí wọn ò ní tẹ́yìn ò ní rí wọn ọlọ́run láà tún ti sọ̀rọ̀ wọn lẹ̀ fún wa àpèjúwe kan nìyẹn níjọ́ ọlọ́run sọ̀rọ̀ bá tí ń sọ̀rọ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ níjọ́ náà kò tí ì sí mọ́tò ọlọ́run ti sọ fún wọn pé mi ọlọ́run èyí tó ń dá àtẹ̀yìn ò rí lónìí ìtawà náà rí nìyẹn wa yakhluqu sì ń develop kò dúró ibi ó dé dúró lónìí ibẹ̀ kọ́ wà lánàá àná tí ò ti àwọn bàbá wa gbogbo tó yẹ kó kawájú mi wọn ò rí wọn wọ́n dẹ̀ ń wọ́n communicate láàrin ara wọn bẹ̀t kẹ́ ń ṣe túrú irú tá a kó kalẹ̀ yìí táwọn bá fẹ́ communicate èyí táwọn à fi just minutes tá a fi ń ṣe àwọn ó lò bí oṣù kan kọ́rọ̀ wọn ó tún dọ́dọ̀ ara wọn lánàá nígbà tí technology ò ti ṣe kínní èyí tó tún lè súnmọ́ tí wọ́n ṣe òní tí àwọn bàbá wa ń pè ní telegram olótú lè yára díẹ̀ lánàá àwọn náà ń bára wọn sọ̀rọ̀ rédíò ń bẹ ní àná tí àwa gbójú bá ṣùgbọ́n kèése tí zédù àti amú tí wọ́n máa gbé kiri tí wọ́n fi nulẹ̀ wọn àwọn bàbá tiwa náà lo rédíò táwa gbójú bá ńgbà táwọn kan tiẹ̀ ti lọ tí wọ́n mọ ti ń jẹ́ rédíò àwọn bàbá táwa gbójú bá ti ń lo rédíò rédíò kan ní gbogbo agboolé kan rédíò tí wọ́n bọ̀ wọ́n rédíò wọ́n rí òpó bẹ́ẹ̀ ṣe rí òpó náà káàkiri ìlú òun ni wọ́n sì fa wáyà rẹ̀ ẹ bá fẹ́ gbọ́ rédíò ọ owó ọwọ́ wà àpótí wọ́n bọ̀ kà síwájú ilé rẹ̀ ibẹ̀ ni rédíò ti máa sọ̀rọ̀ hmm? ẹbí mítà àná ọwọ́ lójú ẹni sápẹ̀ ẹ̀ka ní gbogbo àdúgbò wa bàbá kan so ni tí wọ́n ní tí mo gbọ́jú rí tí wọ́n ń kà mọ́ta wọn. WNBS ọ̀nà rédíò ńgbà náà ńgbà táwọn lo western. tẹkinọ́lọ́jì tí ń dàgbà bó ṣe ń dàgbà tó yìí gbogbo ẹ̀ làǹkúránù kò sí ètí ọ̀sọ́ ibi tí mo ti lọ nu tá a ṣe nu tí awárinu mùsùlùmí lónìí láyà fúnà mínàlì mùsàáfì ìlà rọ̀sìmá ẹnu wípé ọlọ́wọ̀n ọ̀gbàrí rẹ̀ ó rí wípé ìwé tó mú wáyé kìí ṣe plain seat wọn wágawàga kan bẹ ní lójú ẹ ṣùgbọ́n kí ni wágawàga kọ̀mọ́ ọ̀sàmọ̀ pé ẹ̀sà kọ̀ọ̀kan sí lójú bọ́pọ̀ mùsùlùmí ṣe wà nù òun ní fò ní mùsùlùmí òun ni wọn àfi kó lójú kan náà lórí ẹ̀sìn wọn ibi tí wọ́n wà náà ni wọ́n wà wọn kó lójú kan náà nítorí pé tọ́lọ́hún fi ṣoore fún wọn wọn lò wọn àmọ́ alukur'an ayin nanaanu ẹ̀wọ́n gbogbo tata alukur'an sọ fún wa tó fi ní ká fi wọn tó di wọn ayé wa níbo là wá wà sí àwọn tí wọ́n lò tán kódà ká mu nínú ànábì tó súnmọ́ tọ́jà ànábì tiwa ẹ lọ wo òní tá a wà ń bẹ̀ yìí sí ìjọ tí wọ́n gbé ànábì dìde ó ti wọ one thousand four hundred and thirty five years tẹ́ni tí wọ́n fa alukuraanu ránṣẹ́ tó ti lò one thousand four hundred and thirty five years anabi tiwa nìyẹn o ẹ wá lọ mú Adam káwòye thousands tó ti lọ lẹ́sàká ni wá sí anabi Adam sàká ni Adam sínú one thousand years ni làlàfo tí ń bẹ láàrin Adam àti Nuh àárín Nuh sí. Si, Idris one thousand ni sí Ibrahim one thousand ẹnu àlàfo ànábì sí ànábì Isa nìkan ní òpin one thousand before hundred six hundred and forty something years onísàká ní àárín ànábì sànábì Isa tí wọ́n nìkan kò gbé one thousand gbogbo àwọn yòókù one thousand plus onísàká ní ànábì Ọlọ́run kan àfàwọn ànábì Ọlọ́run tí wọ́n bá jọ lùgbà òun ló kù torí lásìkò míì ànábì Ọlọ́run méjì bíi mẹ́ta tó yẹ pásìkò kan náà òun ni wọ́n jọ lùgbà. gbogbo tàwọn èèyàn wọ̀nyí òun làlùkùránù sọ fún wa obìnrin afẹ́ ká padà sí kèése lọ́dọ̀ àfa kan àfi àfa tóun náà bá ń bá ní fọ̀rọ̀ àlùkùránù ṣé kíni tí fi bá ní sọ̀rọ̀ ayé wa ibẹ̀ ni wọ́n fẹ́ ká padà sí tá a bá ríra wa nípò ẹlẹ́sẹ̀ ọlọ́run ti sọ ohun tá a ṣe ó ti fi hàn wá ní àlùkùránù à ní fòrò ṣùgbọ́n lónìí mùsùlùmí nítorí pé kò mọ nǹkan kan ní alukoran yóò mọ fìtínà mi ara rẹ̀ ọlọ́run ti sọ gbólóhùn tó fún anabi adam nígbẹ̀sẹ̀ rẹ̀ lágbára tọ́lọ́ ń lé tó fi lé kú òun àlìjáná sẹ́yìn pẹ́sẹ̀ tó lágbára lọ́sẹ̀ àti ìyá wa Hawa báwọn tàn míì tiẹ̀ ń sọ fún wa wípé ìyá wa Hawa wò torí gbogbo àwọn israeliyat àwọn táwọn yahudi tí wọ́n ti kọ́ lẹ̀ kò sọ̀wárẹ̀ ẹ̀yin obìnrin sí ń tọ́ Islam ló òun ló gbé àwòrán tó dá wá fóbìnrin gbogbo ń tó ṣáájú kò má àwòrán tó dá wá fóbìnrin ìsìláàmù dé bọ́ba ti fi ọkùnrin lélẹ̀ yóò ṣe kíni yóò fóbìnrin tì í èkíní kejì yín ilẹ̀ níláàdá ilẹ̀ lẹ́sàn ó fi dórí nǹkan míì tí àwòrán ẹ̀sìn míì mò ń kí oore tọ́lọ́ ń ṣe fún wa ni o táwòrán ẹ̀sìn míì tó fi hàn tọ́bọ̀ wà lẹ́pọ̀ pé ó ń ṣe àìdọ̀ lọ nínú àwọn ẹ̀sìn míì tó ti ṣáájú wọ́n dà ní bí yàrá kan síbi kan tí wọ́n ti sí kò gbọ́dọ̀ fọwọ́ kó oúnjẹ táwọn èèyàn jẹ kò gbọ́dọ̀ fọwọ́ kó omi tí wọ́n mu kò gbọ́dọ̀. Allahu islam dé islam ní ìlànàkúránù fún wa tó fi ní ẹsẹ̀ alúnaka alìlì mahid tí obìnrin ọba wà nípò bẹ́ẹ̀ nípa haidọ̀ alùkúránù ò ní gbé wa bẹ́ẹ̀ ó tún sọ di pé wọ́n bọ̀ abíọ́lẹ̀ rẹ̀ nípa mahid nípa àsìkò tàbáàyè tóbìnrin fi ń ṣe haidọ̀ kí lọ́kàn ọ̀rọ̀ haidọ̀ nínú ọ̀rọ̀ tálùkù ránù fẹ́ sọ nítorí ipò táwọn ẹ̀sìn tó ṣáájú tó fi obìnrin sí pẹ̀lú haidọ̀ ẹ̀ òun lọ́lọ́run yá fi tẹ̀sọ́fà náà bíi pé yàtọ̀ àlùnàká ánìlímọ̀hìn wọ́n bọ̀ wá bí ó nípa haidọ̀ tàbáàyè tóbìnrin ti ń ṣe haidọ̀ tàbásìkò tí bá ń ṣe haidọ̀ lọ kò sí ètà àlè tu ilé kí ó náà la wà torí mahid mafid ó lè wà ní símù makad nítorí wípé lásìmì ni òsùn ẹ̀ náà ó tún bọ̀ wá ní símù zaman a lè pè láàyè tóbìnrin ti ṣe àìdọ̀ adé lè sọ pásìkò tí í ṣe àìdọ̀ lọ Islam olókòbìnrin lé kí làlùkùránù sọ ọlọ́ni kúlì hùwà adha sọ fún wọn pé lóòótọ́ ni bí wọ́n ṣe mọ àìdọ̀ sí ẹ̀gbin nínú Islam hùwà adha ẹ̀gbin ni Islam mọ̀ sí ṣùgbọ́n islam ọ̀sọ́ pọ́bìnrin ti wá dẹni àkọ́tì lásìkò tẹ́ lọ kan tí ó gbọ́dọ̀ fọwọ́ kó oúnjẹ yìí kò gbọ́dọ̀ fọwọ́ kaṣọ ọlọ́ni ẹnu tọ́kàn ni pé fàtàzìlù nìṣà á filimahid ẹnu ààyè ibi tóbìnrin fi ń ṣe haidọ̀ nígbà tí ṣáidọ̀ lọ òun lọkọ rẹ̀ ó gbọ́dọ̀ dọ́dọ̀ ẹ̀ lásìkò kìí sẹ́gbẹ̀ àyíjẹ́gbẹ̀ta nàbì gbọ́ yé òun là nàbì níyàwó Aisha olóhùn àmọ́ ṣe haidọ̀ wà Rasul, rọ́sùl máa ń jókòó tì wọ́n yóò gbé orí lé òun ní ìtàn yóò sì máa lùkùránù yóò máa kà lùkùránù alábí yóò máa kà lùkùránù alákò gbé kùránù lọ́wọ́ yóò máa kà ní aláàbẹ̀rẹ̀ tó lánàá bí yóò máa kàn kà. sàpé ó túmọ̀ sí pé kìí ṣe kí ni obìnrin yìí ń ṣe ẹgbẹ́ tá a pàtì. anábì sọ fún yàwó Aisha ńjọ́ kan wípé ìrẹ́ Aisha lọ bá mi tẹ́ ìtẹ́ fi kírun nítorí tí yàwó Aisha náà mọ̀ pò tí wọ́n fi obìnrin sí. Si níjọ́ ìyàwó àyíṣà ni mò ń ṣe haidọ̀ lọ anabi ni atahidina biliyadi amber faraj ọwọ́ ló fi ń ṣe haidọ̀ ni àbí abẹ́ ló fi ń ṣe ọwọ́ mu ní ọba fi lọ tẹ́ ìtẹ́ kí ló ní í ṣe pẹ̀lú pé ọlọ́ba ń tẹ̀tẹ̀ nígbà tí èsè pé ó fi ẹ̀jẹ̀ haidọ̀ kẹsẹ̀ pé ó fi yí ìtẹ́ ẹ wò Islam oore tọ́lọ̀ ń ṣe fún wa alukuranu ni ìtí mo kìlọ̀ ni wípé Ọlọ́hun subhanahu wa ta'ala. ó fà lùkùránù kẹwa ó ń fi gbogbo ohun tí ó fi ń ṣe èrè jẹ fún wa tá a wà nípò ẹsẹ̀ ó ti sọ tánàbí ádámù wí lánàá tọ́lọ́n subhanahu wa ta'ala tó fi gba ìrònúpìwàdà rẹ̀ ayinali muslimun máa ha àdá níbo làwa wà lónìí sírúgbólóhùn yìí ohun tí ò túmọ̀ láàmú káàkiri lẹ ẹ bá wá kan tí yẹn lè wí tí

ọsọwara ọsọwara ẹsẹ̀ tó ṣáájú sọwara ìyàwó Adam ìyàwó Hawa tó jẹ́ ìyàwó àbáwá Adam bíi ìpìlẹ̀ fìtínà ohun tí wọ́n sọ ni wípé wọ́n jẹ́ oyè akóbìnrin pé àwa wọ́n lò aláwọ̀ obìnrin nítorí pé àwa wù ni ó fún ni èṣù tàn tó fún ah, bàbá wa Ádámù léso tí wọ́n fi jẹ́ wọ́n pe obìnrin ní sálàtò alfitan apẹ̀rẹ̀ ìfìtínà gbogbo fìtínà láyé obìnrin lápẹ̀rẹ̀ lánàá ni nígbà kuranu dé kuranu jó yá rárá kíláàrù kuranu sọ fún wa alukuranu ní fọ wàsàlà ùmá ṣèyítọ ọlọ́run ní àti àwáwù lè sùn tàn sọ fún wa wípé àwáwù kí ló tún wíńgbọ̀ yá ọlọ́run tó ní fa àkàlà mi nìyà àwọn méjèèjì náà jọ ṣe ni wọ́n jọ jẹ́ Islam gbé àìṣedéédé yẹn ó gbé lérí àwọn méjèèjì oore wá fi kẹ́ wa ọlọ́run tó fi kàn ó fẹ́ fi hàn wá pé gbólóhùn tí ànábì ádámù Yunus tí wọ́n jù sínú sínú ẹja tọ́bọ́nú odò ó ti nú òkun bọ́ nú òkun kò sí ṣòro tó tó láyé bí èèyàn bá ní ṣòro ó ní gbólóhùn tọ́lọ́ ní kánábì Yunus wí la ilaha illa ant subhanaka inni kuntu minaz zalimin kọjọ́ mùsùlùmí lójú lónìí gbólóhùn ọ̀jọ́ lójú láti máa wí kó fi máa bẹ lọ́wọ́ kó kú òun ṣòro àfi gbọ́n bá tó di kẹrù ẹ̀ tí wọ́n tó sọ di ẹlẹ́bọ níwájú ọlọ́run tí wọ́n tó bẹ̀ sí ẹ̀jẹ̀ òní ó tó gbà wípé àwọn ti rí nǹkan tó ń lé pé tó ń fi kú òun sọ̀rọ̀ gbólóòtọ́ ọlọ́run fún anábì ọlọ́run ló fún pé kọ́ máa wí la ilaha illa ant subhanaka inni kuntu minaz zalimin Allahu akbar oore tí islam tọ́lọ́run fi ṣe wá nínú islam ni nígbà wàhálà dé fún anábì ibrahim kuranu lọ sọ fún wa iná tí wọ́n dá táwọn onítàfsírù sọ pọ́fẹ́ nígbà ọlọ́run subhanahu wa ta'ala fẹ́ mú kú mẹ́ gbólóhùn kan náà lọ́lọ́run fún asibiyallahu wa ni'mal wakil kò jù bá ń lọ. lónìí mùsùlùmí àlákàkún ẹ̀ ó dìgbà tí wọ́n bá tó bu nǹkan kan lójú tí wọ́n tó hàn kankan tí wọ́n tó pé ọlọ́wẹ̀ níwòwò nínú odò tí wọ́n tó ní kó rí odidi gba kọ́ gba owó ẹ̀ kéèyàn náà tó pò láyé nítorí pẹ́ dọ̀ ọlọ́run gbogbo tó ń ṣe ń ṣekúṣe anabi dẹ́ kí á lọ látàmátàlú bílẹ̀ àyàwó náà anabi ní ẹ má máa fi ìyà jẹ ẹranko mọ́ nítorí páwọn èèyàn rò páwọn fẹ́ jẹ́ nǹkan kan ojú ọ̀nà wọ́n sọ àwọn ẹranko ní jẹ́ jẹ́ yà ẹlòmíì ó tu yẹ lára gbogbo yóò jù sínú ná láàyè tí ó síná agbada tó ti gbóná ó jó oògùn ó jẹ nǹkan yóò jù bẹ́ẹ̀ yóò kù anabi dẹ sọ fún wa pé láàyò azèbò bí nẹ́ẹ̀rí ìlà rọ̀bù náà ẹnì kan gbọ́dọ̀ fi ya aná jẹ nkankan àfọ̀bàtọ́ dáná láàyò azèbò bí nẹ́ẹ̀rí ìlà rọ̀bù náà ọba tó dá iná òun lọ́lẹ́tọ̀ kó fi ìyà aná jẹ nǹkan ọmọ èèyàn gbọ́dọ̀ fi ìyà aná jẹ ìyà ọmọ jẹ àwùjọ tí wọn ọba ti lẹ́sìn ẹ wọ àwùjọ wa ní ìsìn tá a bá wò wípé ẹnìkan jalè afẹ́ tètè fi ọwọ́ wa jẹ́ ohun tá a sáré ni pé ẹ yẹ mú ẹ dá sí la ẹ ju táyà sí ẹ sún náà. ọmọnìyàn níbi wọn bá ti wá gbọ́ pé ẹnìkan wọ́n mú wọ́n rìn mọ́lẹ̀ wọ́n sọ lóko wọ́n jẹ́ ń yà ariwo gè ọ́ wà ariwo gè ọ́ gbà yé wọ́n dàn ro wọn àjókòó mọ́ bí wọ́n bá ti lò fi ọlọ́run ibẹ̀ ni wàhálà ò ti ṣẹlẹ̀ ibi tí wọ́n ti mú yàn bọ́ọ̀ta tí wọ́n da pẹtrol sí tí wọ́n ju táyà sí tí wọ́n sún náà láàyè inú ìdájọ́ ọwọ́ wọn ẹ̀ní gbọ́n kankan ẹ̀ní gbọ́n kankan ipò tí ìkọ̀yìn sí ọmọnìyàn sọ́lọ́hún ipò tó wà láwùjọ lónìí ni. mò ń fẹ́ yìí sọ fún wa oore tọ́lọ́hún subhanahu wa ta'ala tó sẹ́ni kọ̀ọ̀kan wa èrè ń jẹ tẹ́ni kọ̀ọ̀kan wa ta ní látara ìníbàtàn wa sí ẹ̀sìn yìí ẹ̀sìn tí o sì kankan tá a lè fi jọ́ ẹ̀sìn tí o sì kankan tá a lè fi wé ṣùgbọ́n lónìí ọmọnìyàn kò fẹ́ lọ lójú ọ̀nà ìlànà tọ́lọ́hún ti gbé kalẹ̀ fún gbogbo ẹ̀dá kò sẹ́ni tọ́lọ́hún rán gbọ́lọ́hún ní gbogbo ànábì ọlọ́hún ja'alna lahum shir'atan wa minhaja òun láti gbé òfin tí wọ́n lò àti lànà tí wọ́n fi ṣètò ilé ayé ọmọnìyàn àti gbélé wọn lọ́wọ́ ó fẹ́ pé kò sí tọ́kàn wa jùlànà yín lọ táàfin ṣètò gbogbo ilé ayé wa kò sí bẹ́ẹ̀ yóò ṣe kọ̀yìn sófin ọlọ́run láyé rẹ̀ tí ò ní jìyà rẹ̀ ó ṣe ṣe kọ́ mọ́ padà mọ́ ó sì lè mọ́ bẹ́ẹ̀ yẹn bá ṣe lòdì sófin ọlọ́run tó bẹ́ẹ̀ ni ó ṣe jìyà rẹ̀ tó èèyàn á lè mọ̀ mọ́ wípé ìjìyà ìlòdì sófin ọlọ́run àìtẹ̀lé nǹkan bó ṣe tó àti bó ṣe yẹ àwọn kan náà ń jìyà lọ lásìkò ní ìsìn tẹ́ ń jẹra wọn yá wọ́n sọ fún mi láàárọ̀ ẹ̀gbọ́n àyìnlágbèkalẹ̀ fún ètò ilé ayé ọmọ nìyẹn lórí ẹ̀sìn ni ẹ máa jìyà akọmọdé ọjẹ adúpọ̀lọ́dọ̀ ọlọ́mù látara orí rẹ̀ lórí wa ó sì wá ní mùsùlùmí islam náà tí ọlọ́run tí ó fi sàánú wa àìní lè máa rìn lójú ọ̀nà rẹ̀ mọ́ ọlọ́run má fi sàdánwò fún wa ah, mo wá bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wa tí à ń kópa lórí ètò yìí ọkọ bá wa gan dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run látara pọ́lọ́ ní ká nírú èrè ǹjẹ́ báyìí láti wá máa jókòó máa kẹ́kọ̀ọ́ ẹ̀sìn láti wá máa jókòó máa gbọ́ nípa ọ̀rọ̀ ẹ̀sìn èyí tí wọ́n ọ̀wọ́n lórílẹ̀ òun dẹ̀ ní bàjẹ́ òun ló fi pọ̀ lórílẹ̀ ayé kò sẹ́nìkan tọ́lọ́n subhanahu wa ta'ala dá tí ò ní irinṣẹ́ dáadáa àtàyídá lára kò sí nígbà tí má da dáadáa tí ń bẹ lára ọmọ ènìyàn tí bá ń gbèrú tí ń gbèrú sí i òun lápẹ ọmọ ènìyàn lálábùrú torí ń bọ ọlọ́run subhanahu wa ta'ala tọ́dọ́ mi èèyàn ọ̀dà látara nǹkan méjì ni àtara nǹkan méjì ti ènìyàn méjèèjì ni ó sì máa béèrè bó ṣe rí ẹ̀rí pé ń bọ ọlọ́run subhanahu wa tó bẹ̀rẹ̀ dídá Adam tó jẹ́ kanú nǹkan mẹ́rin tọ́lọ́mọ tọ́lọ́n subhanahu wa ta'ala tó fọ̀rọ̀ àwọn ara rẹ̀ dá nínú ẹ̀la anabi adamu wa alijanna al'arsh walqalam ọlọ́run ọwọ́ ara rẹ̀ lè dá nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí adam alijanna al'arsh walqalam ọlọ́run dá bàbá wa anabi adamu alayhi salatu wa salam níbo lọ́lọ́run ti dá min ama'in masnun ọ̀dà láti inú èrèjú lẹ̀ èrèjú lẹ̀ láti inú àbàtà láti inú èèpẹ̀ olọ́lọ́n ti dá bàbá wa ànábì Adam alayhi salatu wa salam ọlọ́run nígbà tá a dá hal ata alali insan hinu mina dad lamuyakun shay'an madhkura ìgbà tó sì wà nínú ẹ̀dá kanu nínú ìran kankan tá a fi dá nínú ìran méjì àwọn àfáà gbà wípé hínú yẹn wọ́n ní bí ogójì ọdún lè lò tí wọ́n fi mọ́kàlẹ̀ bọ́rọ̀ gidi làmúyẹ́kùn ṣe án mọ̀dìkúra ó fẹ́ kọ́ ọmọ ènìyàn jẹ́ nǹkan kan tó bá sì jẹ́ pé bọ́dì nìkan òun lọ pàtàkì tí ọ pàtàkì ẹ̀mí ẹ̀ ẹ̀mí lẹ́nu kọ̀ọ̀kan wá pàtàkì tá a fi wà ń bí báyìí tó bá ṣe bọ́dì ní kẹsẹ̀ bíi láwà àmọ́ ibi tá a lọ tá a ti rówó tá a ti rí tá a fẹ́ jẹ tá a fi rò wípé àwa náà jẹ́yàn láyé kẹsẹ̀ bíi torí wọn ò ní hàn kan fún wa kódà tí o bá ṣe pàwọn elétò kọ́ lọ́wọ́ sanwó lẹ́sàn ọyá gba fíṣẹ̀ bílì láì lọ́wọ́ yín náà ká tó tún dìde torí fíṣẹ̀ bílì láì náà la máa fi ń gbé gbogbo nǹkan kọ́ lọ́wọ́ bá ní sanwó ọlọ́run dá anábì ádámù síbẹ̀ fún bí ogójì ọdún hínà mìíràn dáa lámìyàkùn ṣe án mọ̀dìkúrọ tá a lè pè ní kankan ẹ tún wá wá yẹn nígbà ọlọ́run wá mo mo fẹ́ mi rúùhì ẹ̀mí mi sí fún mọ̀ nísìn nígbà pé bí ogójì ọdún ni àlàfo dídá rẹ̀ tá àti ìfẹ́ mi sí ṣàwọ́ ètò wọn lè fàtò fi mi rúùhì mo wá fẹ́ kí ni mo fẹ́ ẹ̀mí ẹ̀mí sí ẹ̀mí yẹn òun ló tó ló ló lànàbẹ ádámù tó ń jẹ nǹkan nígbà tó fẹmí sí la ẹmí sì rè é èèpẹ e, e, e, níbo la ti mú ilẹ̀ ẹ̀mí kọ́ ń bọ̀ ló ti wá yasalunaka ani ruh kuli min amuri rabbi wa ayna Allah ìmọ̀lọ́lọ́ wa fi sàmà ó fẹ́ pé ẹ̀mí tá a fẹ́ sí ànábì ádámù la níbo ló ti wá láti sàmà àlàyé mi yé wa ó wá láti sánmà ó fẹ́ pé tá a fi gbé ẹ̀dá ànábì ádámù kalẹ̀ ó wá láti ilẹ̀ àti kíni àti ọmọnìyàn kò sí bí n tá a fi dá lọ́nà méjèèjì òní máa béèrè tiẹ̀ lára ẹ̀ nígbà tílẹ̀ bá ń béèrè tiẹ̀ ẹ̀rọ ọmọnìyàn yóò máa ṣẹ̀ṣẹ̀ mí kàlàyàwá bí ẹranko nígbà náà lẹ́rìí wípé tí ó máa sáré àjẹ àjẹ àjẹ ìṣesí ẹranko ni kàlàáyìrì laysa lahu bishay'in himmatun illa ibtigaa awla al-miswadi ilẹ̀ ti gọ́ alakọ́lùbí hawla limiswadi ẹ̀yìn ẹran ràkúnmí lẹ́sàlàwù bìṣẹ́ ìhìmà wọn ò lákòóléyà kan ju kí wọ́n máa wá ìtí wọ́n jẹ káàkiri lọ títí ilẹ̀ tá a fi dọ́mi èèyàn tó bá mú ọmọ èèyàn ìtọ́mọ ènìyàn máa wá tí wọ́n máa béèrè kiri òun náà níbo láṣẹ jẹ tilẹ̀ ló mú nígbà tí n ta tó fi dá níran kejì tí ń jẹ́ tọ́wá láti sánmà tọ́ba mú ọmọ ènìyàn tẹ́rẹ̀lì ìsáà kẹlímẹ́làkì ọmọ ọmọ ènìyàn nínú sẹ́sí ẹ̀ lásìkò ọbẹ̀ lè pè ní màlẹ́kà hádà màlàkùn yamshi alal ard àbí màlẹ́kà lélẹ́yìí tí ń rìn ní kíni tí ń rìn lórí ilẹ̀ fi dá láti bo láti sánmà. gbogbo ìgbà tó ọmọnìyàn bá wọ́n ṣiṣẹ́ láti justify ìta àfidà méjèèjì tí ó tẹ̀ síbi ọ̀kan ju èkejì lọ nígbà náà la lè sọ wípé ọmọnìyàn ó súnmọ́ aláṣeyọrí ojúpọ̀nà pẹ́mi àtẹ̀yìn afẹ́mọ̀ gbìyànjú láti jẹ́ justice láàrin nǹkan méjì tọ́lọ́ subhanahu wa ta'ala tó fi dá wa èyí tá a mú lára alẹ̀ àti èyí tá a mú láti kíni láti sánmà òun láàmú abọ́mọ ènìyàn nírú àwọn ìjókòó báyìí nítìtorí wípé ẹ̀mí ọmọnìyàn tàbí etí ẹ̀dá ọmọnìyàn bá ṣe dáa méjèèjì òun lọ gbọ́dọ̀ ṣiṣẹ́ fún kọmọjẹ wípé yọdẹ lè gbé adúgbò fọlọ́n fẹ́ni kọ̀ọ̀kan wa látara ìfi àsìkò wálẹ̀ láti jókòó fún ti ọlọ́run àdéhùn ọlọ́run tó ṣe fún gbogbo ẹni tí ó bá dìde ṣe ń lọ kọ́ ẹ̀kọ́ ọ̀mà torí lè kí ó la wà báyìí bóyá àwọn tí wọ́n bẹ̀ ní pé wọ́n wá kópa nínú. No ètò ilé kí ọmọ kí ó náà ní gbogbo wa àjọ ń kí wa àjọ ń sàǹfààní ni nítorí kó lè wúlò fún wa ọ̀pọ̀ gbalẹ̀ mi máa ń sọ tí wọ́n bá fún mi tọ́pìkì mi tẹ́mi gan bá rí i pé èyí lè jàǹfààní mẹ́ èmi gbà á níwọ̀n pé èmi gan tẹ́ni wá sọ̀rọ̀ kí ni tẹ́mi gan fẹ́ mú ilman wà amalan báyà lójú ọ̀nà pé èèyàn náà lékún mà tàbó náà wò wípé iṣẹ́ sì pọ̀ tí mo yẹ kémi náà tún ti ń ṣe téèyàn bá rí èmi sábà fẹ́ gbà á irú tọ́pìkì yẹn létí torí wípé gbogbo wa a máa kó ẹ̀kọ́ tí tá a fi kó ń bẹ̀ ọlọ́run tó wá kádàrá kí ẹnìkọ̀ọ̀kan wa kí ajẹ́ kan nínú ẹni tó kópa nínú ìjókòó àlùbáríkà yìí ìrìnjẹ tí ń bẹ́ẹ̀ ọlọ́mọsálá ìbò kárí ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run ò ní ṣe àsìkò wa tá a lò kò ní jẹ́ kí ọjọ́ tí yóò ṣòfò dànù àbá ìrìnjẹ rẹ̀ níwájú ọlọ́run ọ̀la àti tóbi ẹ̀ Ah, mo kí àwọn tí wọ́n ṣe àgbékalẹ̀ ètò tí èmi náà fi ní àǹfààní tí mo ń ṣe ní àárọ̀ yìí ìmọ̀ bóyá tí wọn ò bá gbélé kalẹ̀ bóyá nǹkan mi ní ìmọ̀ sí láàárọ̀ yìí ó sì kí ládàá rẹ̀ mọ́tò yìí ti ń gbà níbi ti tàárọ̀ yìí ah, ọlọ́run ọba nìsan yín ní ẹ̀san dáadáa ah, èròǹgbà wa tí a fi ń gbé kalẹ̀ òun ni láti fi tún àwùjọ yìí káwùjọ yìí ká lè fi túnra wa sí ní àwùjọ òun náà ni àgbékalẹ̀ rẹ̀ ọlọ́run mọ́sálá yìí jẹ́ kí èròǹgbà wa kí ọjọ́ kó fi wá kọ àkọọ́lẹ̀ dáadáa fún wa pàápàá jùlọ mo kí ustaz wa fadilat sheikh abdulhabi ọlọ́run bá lè máa kíyèsí ní àlọ́ àtàbọ̀ àlámọ̀rí ọ̀rọ̀ tí ẹ wà lórí ẹ̀ ní ibi tí ẹ ti ń kẹ́kọ̀ọ́ àṣeyọrí dáadáa ọlọ́run bá lè fún yín ṣe lórí ẹ̀ ètò tó kù lẹ́yìn náà yọba lè ṣe ń rọrùn láti tóbi ọlọ́run àti islam fi á máa jèrè tọ́pọ̀ látara yín àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa ọlá àti tóbi ọlọ́run mo kí gbogbo àwọn ọmọ ìyá tí wọ́n sọ̀rọ̀ mọ́ ustaz tí ètò yìí fi ní àṣeyọrí nítorí pé ustaz ò lè dá sí àfi káwọn kan ó súnmọ́ ọba tí ó lo ẹnì kọ̀ọ̀kan nínú sẹ́fẹ́sìn tí àdẹ̀jọ́ rẹ̀ wá bí wọ́n bá tún gbé mi wá ní ìsìnkú tó kù kan láti máa ṣe àtúnṣe lọ náà nìyẹn nítorí èrìǹjẹ́ tá a ti mọ̀ pọ̀ wà ń bẹ̀ tí a wá ọlọ́run ò ní dùn wá ní èrìǹjẹ́ náà ọlá àti tóbi ọlọ́run àmọ́bẹ́ lọ́run fún ààyè tí àwàtà ti ń ṣètò yìí a lè tọ́ka ẹ̀ bí ààyè kan tá a lè tọ́ka fún Islam ọlọ́run tó bọ̀ jẹ́ kí ó gbòòrò jù báyìí lọ ọlá àti tóbi ọlọ́run. ọ̀rọ̀ tí arán mi gángan tí mo fi fi ti ṣáájú ti ṣáájú fi ń kí wa wọ́n ní kí wọ́n sọ̀rọ̀ nípa ìdájọ́ tí ó dìrọ̀ máa al-isti'ana wal-istighatha isti'ana òun ni kí a máa fi àwọn nǹkan kan wá ràn lọ́wọ́ ká máa fi nǹkan wá ràn lọ́wọ́ yálà ọjọ́ lọ́ọ̀ni tàbójú èèyàn àdìgbò méjèèjì náà ni wọ́n ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lápèjúwe èèyàn wá sẹ́kàn sìn àwa wò wípé àwùjọ wa bó ṣe dà ń sìn bí èèyàn bá fẹ́ wá admission gan sìn lọ́wọ́lọ́wọ́ kọ́ má jẹ́sẹ́ èèyàn gbọ́dọ̀ má tẹ àwọn kan mọ́lẹ̀ ní nàìjíríà tí àwa wà yìí o ìmọ̀ bí tí ìsáwù tí wọ́n ti wá bákan náà lórí ní gbogbo ibikíbi èèyàn gbọ́dọ̀ má tẹ àwọn kan mọ́lẹ̀ láti fi wọ́n wá ìrànlọ́wọ́ lórí tí èèyàn wá á rí wípé àlámọ̀rí ọ̀rọ̀ kan tí abùkátà sí ni tọ́lẹ̀ yẹ ká máa ìdájọ́ òun ló lódì rọ̀ ma ìsìgáàtà òun náà ni kéèyàn máa wá ojú ọ̀nà wípé èèyàn jìnnú ọ̀fìn kankan ọ yàtọ̀ sí pé afẹ́sẹ̀ nǹkan ti sàánà àwa wá tí ó kùn ní lọ́wọ́ tí nǹkan yóò fi ìsìngáàgbà ni pé èèyàn jìn sínú ọ̀fìn kankan ọwọ́ àkùn bí ó ṣe jáde àwa wá tá a ké gbà jáde lọ bá pẹ́tọ̀ wá mú mi mo wà o a rí wípé ohun tí ò lè má ṣẹlẹ̀ nínú ṣẹlẹ̀ ayé ọmọ èèyàn ní kò síbẹ̀ yóò ṣe wà láyé téèyàn ò ní máa wá ìrànlọ́wọ́ lórí nǹkan olólọ́wọ́ fi kóyán rẹ̀ kéré kò kóyán ẹ̀sẹ̀ àná kéré nítìtorí wípọ́ o ọlọ́run ló ó lè kalẹ̀ ìsánú dọ̀ìfà òun ni ìsẹ̀ àná ọ̀ pàtàkì torí ẹni tí wà ọjọ́lẹ̀ ẹni tó bá kò bùkátà sí otu túmọ̀ sí wípé gbogbo wa tá a wà láyé yìí pátá na sínà lọ́wọ́ nítorí kíni tọ́lọ́run subhanahu wa ta'ala olóńdọ́mọ ènìyàn ní kíni dọ̀ífa òun dọ́mọ ènìyàn ní ọ̀lẹ níbòmí tá a tún fi mọ̀ pé abùkátà ọlọ́run tún sọ wípé antumul fuqara'u ila Allah bẹ́ẹ̀ tí wúlẹ̀ kẹ́ wò bẹ́ẹ̀ ti wulẹ̀ pé wò pé lágbára tó ẹ sì ń tálákà sọ́dọ̀ ìyọ̀ lọ. antumul fuqara'u ila Allah gbogbo èèyàn ọmọnìyàn tálákà ní tẹ̀sí ń bùkátà sẹ́mi ọlọ́run wallahu huwal ghani ọlọ́run lẹ́mi ọlọ́run ní kálábọ̀rọ̀ tí ìbùkátà sínà lọ́wọ́ kankan lọ́dọ̀ ẹnì kankan mò ń kí. ipò ọ̀rọ̀ tá a rán mi láti wá sọ nínú ilé ayé ọmọnìyàn ọlọ́run mi ọlọ́run ẹ lágbára kankan ọlọ́run tó fẹ́ fi bó ṣe tó fún wa ọlọ́run ní yíyẹ ṣá hípù kan ọlọ́run àkùbà ọlọ́run ní bímọ lágbára dé lórí wù mí mo lè ka gbogbo yín lẹ̀ pípa yín ni wípé ìmọ̀. Ima amara hadhihi al-ard kò sí borílẹ̀ ayé yóò ṣe máa jágùn dìgbà tí ìní lò mọ́ àwọn yóò sì máa gbélé ẹ̀rí pọ́lọ́wọ́n ọ̀sálẹ̀ yìí a máa sọ̀rọ̀ kan lẹ́yìn nígbà ní oní tí mo bá wù tó bá wù mí ọlọ́run mo lè ka gbogbo yín lẹ̀ nítorí àdéhùn ọlọ́run fún imaratul ard kí lọ́lọ́run padà sọ lẹ́yìn ọlọ́run wọ̀ yá ti bi khalqin jadid ó túmọ̀ sí pé kò sí borílẹ̀ ó sì máa wà tí òun ní máa sí àwọn tí wọ́n máa sí kíni tí ọmọ gbélé nígbà tó ní yẹsẹ ayọ̀dẹ ibùkún tọ́lọ́wọ̀ èmi ọlọ́run mo lè ka gbogbo yín lẹ̀ kó pátápátá ọlọ́wọ̀ ya ti jọ lọ ọlọ́ni wọ̀ ya ti bẹ̀kọ́lìkì jẹ̀dì bí wọ́n bá ka yín lẹ̀ o ilé ìforílẹ̀ ẹ̀kọ́ mọ́ tí ọmọ gbé bẹ́ o ìyá má wọn ẹ̀dá mi wà. wọ́n ẹ̀dá ẹ̀díkà àlọ́lọ́yì bíi aziz ọlọ́ni gbogbo tí mo wí tó lé lójú rẹ ọlọ́ni ò tóbi kò tóbi lójú mi bí ẹ̀yin gan ṣe pọ̀ lórí ilẹ̀ yìí sẹ́ẹ̀ mọ́ ẹ̀ mọ́ bẹ́ẹ̀ ṣe pọ̀ èmi ni mo mọ̀ tí mo bá fẹ́ kayípo mbẹ́ náà bí ń ṣe kayípo èmi ọlọ́run ni mo mọ̀ èyí tá a bá débẹ̀ ni wípé a máa sọ̀rọ̀ isti'ana wal istighatha li hajjatil insani ilayhima ọmọ èèyàn sì ń bùkátà sí méjèèjì sawa'un kana musliman aw kafira. ọjọ́ mùsùlùmí ni ọjọ́ kèfèrí ni kọ̀rọ̀rọ̀ kúrò níbi ìwà ṣùgbọ́n ti torí wípé ọlọ́run fẹ́ máa rí ẹni tó jẹ́ ummatul istijaba nínú àlùwọ́mà yìí dé ìmọ̀n abdullahu ní gbogbo ọjọ́ ayé ọmọnìyàn kó sì máa jẹ́rú fọlọ́ ìpàtàkì wà lọ́wọ́ nítorí ibi pataki ọlọ́wọ́ ọ̀sálẹ̀ yìí mọ́ kí wọnú suratul Fatiha wa kana wasfan lahu ọlọ́run sì ń ṣe níròyìn fúnra rẹ̀ nítorí pé ibi tí ń lọ nínú suratul Fatiha kò sí kankan tí bẹ́ẹ̀ dùdù àlọ́ àdúrà lọ́lọ́run lọ́nú ẹ̀ nínú suratul Fatiha ọbẹ̀ tún gbénú ẹ̀ kọ́ wa ipò àtọ̀nà tá ń gbà òun ló fi kó ìròyìn àtisẹ́ rẹ̀ ó fi ṣáájú ó fi ń kọ́ wa wípé wo gbà tá a bá fẹ́ máa ṣàdúà àkọ́kọ́ yin ọlọ́run ọwọ́ á fi wípé òun nìkan lọ́ba lọ́wọ́ tí ọ̀sẹ́ nìkankan tí ìrànlọ́wọ́ ń bẹ lọ́dọ̀ ẹ̀ dòwọ́ ọlọ́run lọ nínú ìròyìn ọlọ́run òun nìkan lẹni tá a dojú ìrànlọ́wọ́ kọ pé kọ́ra lè lọ́wọ́ alhamdulillahi rabbil alamin. lẹ́yìn arrahman arrahim ìròyìn maliki yawmidi oorun ya rẹ àti bèbí tọ́lọ́ tá n lọ gan iyyaka na'budu wa iyyaka nasta'in ìròyìn àti jẹ́jẹ́ ni àrùn yìí ọlọ́run kó nìkan lé àfi wà náà lọ́wọ́ a sì ń jẹ́jẹ́ fún kó nìkan láàmà fi ṣe kíni láàmà fẹ́ra wọn lọ. àìsàn wa débi tí fáńtì àkànfẹ́ mú wa oníkíni èyí dínà. àdúrà gan ni wọ́n fi ń pè ní sọ́ràtù dùá nígbà mi àdúrà gan fi kọ́ wa ó fi ń kọ́ wa lọ́nà tá a gbà máa ń ṣe kíni tá a máa ń ṣàdúrà tó o bá fẹ́ ṣàdúrà òní kankan débẹ̀ kọ́ sọ wípé ọlọ́run fún mi lọ́wọ́ ọkọ̀ọ̀kọ̀ ah. ròyìn ọlọ́run ó ń ó kì í kò tó wá béèrè wọ́n láàyè mọ́sálù làálà ẹ mọ̀ pé èrú èmi lè sọ fún mi dà pé mo ń five thousand one mil yọ gbà wípé ògbó tó ní àjọ ní ni ṣùgbọ́n ẹni tí ò ní ru tí ò ní ru àǹfààní yẹn pé ọ̀yà bá mú one five thousand yọ bìlẹ̀ pé òṣìṣẹ́ sí lọ́nà bọ́ọ̀bà tẹ náà mi kó gan ló táwọn ọba gbàǹkan lọ́dún ẹ̀ ọgbọ́dọ̀ ahán táàfì gbà á irú ẹ̀ náà lànàbí kọ́ wa nínú nínú sẹ́yìn lè ṣèkí pa ẹnu tánàbí fẹ́ wí ni pé fàtìfìrì kọ̀jùmọ́ lọ ọlọ́run dáríjì mi ẹ wá ohun tó ṣe bẹ̀rẹ̀ ẹ rí pé kọ́ bẹ̀rẹ̀ ẹlòmínú àti wọn fẹ́ wá foríjì àṣàgbọ́lá àṣàgbọ́lá ló fi pe àdúrà yẹn ní sẹ́yìn àlè ìṣèkí pa torí gbà níbi ó ṣe kọ̀ọ̀lọ́síbi fàgbìfìrìlì kọ́dákẹ́ àtọ́ fún ọkọ̀ ọ̀wá foríjì ọlọ́ ṣùgbọ́n ò ṣe ṣe yídú àlèkìsìgìbà kí lè bẹ̀rẹ̀ Allahumma anta rabbi ẹ wúro yìí la ilaha illa ant khalaqtani wa ana abduk wa ana ala wa mastata'tu a'udhu bika abu ulakabi ní matika alayya wa abu u tọ́nà gbogbo eléwò dèdè tẹ́ ẹ bá wo kọ yàtọ̀ fún ìsúlùmù tọ́lọ́hùn fi sọ̀rọ̀ suratul fatiha ìròyìn orúkọ àfọ̀mọ́ àtìlérí ẹ̀rí pé wá ìlérí náà wà mẹ́ abu ulakabi ní matika alayya wa abu obidan ah, ó tún sọ ní sáájú wípé àwọn tóbi ká mi wọ̀wọ̀ àdùká wọ̀wọ̀ àdùká mọ́sítàtà àtù ó sì lè ní fífá tí a ṣe wá nígbà níbi ọwọ́ àpárí ẹ̀kí ló ń fà ẹnu tó fẹ́ ó fi kọ́ wa bá a ṣe ṣàdúrà fẹ́ẹ̀ fèrè èyí tí mo bá débẹ̀ látòrí fátíà ni wípé ọ̀rọ̀ nípa ìwọ́rànlọ́wọ́ àti ìwọ́dà àbáyọ lórí tí ń ṣe ní ọ́ pàtàkì nílé ayé ọmọ ènìyàn mo wá wá káàkiri síbi pé torí pé adọ́mọnìyàn lọ́lẹ̀ adọ́mọnìyàn lẹ́ni tó ń tálákà sọ́lọ́hún ọ̀lẹ́ tí àlè ìsánú mẹ̀dání ìlúbi tọ́kọ̀ẹ́ ọlọ́wọ́n ọ̀sọ́mọnìyàn tó lè sọ wípé bẹ́mi nìkan ṣe wà yìí mo ti tó tán ìbùkátà sẹ́nì mọ́ la àdámọ́ nítsọ̀ ọmọnìyàn kọ́ máa bára rẹ̀ tó bá fẹ́ jọmọ nìyàn tó lágbára yóò máa bára rẹ̀ láwùjọ àwọn kan. kọ̀wíyòn bí ẹ̀kọ́ alẹ̀ yóò máa ríra rẹ̀ lálágbára pẹ̀lú tí bá ń ríra rẹ̀ láàrin àwọn ọmọ ìyá rẹ̀ dọ̀rí bí mo fura dé dọ̀rí bí mo fura dé tó nìkan ní bá sì rí rẹ̀ ọ̀lẹ́ni ọ̀rọ̀ ìwárànlọ́wọ́ ọ̀rọ̀ tó pàtàkì ni láwùjọ ọmọnìyàn tá a bá ń sọ̀rọ̀ nípa ìsìtàánà wal ìsìtìgáàfà nata hadda an mazharain min mazahir ashirk wal kufr aw min mazahir allati awqa kathiran min al fi shirki wal kufr tá a bá ń sọ nípa ìsìtìhánà àti kíni àlè ìsìtìgáfà a fẹ́ sọ nípa àwọn nǹkan kan tó fojú hàn tó ti ọmọnìyàn tó sọ ọmọnìyàn bí kèfèrí tó sì ti sí ẹbọ níwájú Ọlọ́run ọ̀pẹ̀ ènìyàn lónìí òun ló ti dẹlẹ́bọ òun ló ti bọ́ aṣọ ìsìláàmù lẹ̀ tó ti wọ aṣọ kèfèrí tí ó sì mà wọ́tẹ̀jìdú náà wú fèlèmásì yusọ́lì sọ́láàtàna àkúrú sọ́láàtàna láàkúrú sọ́láàtàkùn lẹ́yìn sọ́láàtàna jẹ̀míyà ó kírun mu wa ó gbàrú àwẹ̀ wa bẹ́ẹ̀ sì ni ó ti jáde kúrò nínú kí nínú Islam nítorí kan tàbí méjèèjì tá a kó pọ̀ tá yóò rí bẹ́ẹ̀ ẹ lọ wọnú sọ́rọ́tù Yunus ayé one oh six kí lọ́ lọ́n sọ ọlọ́run ni wàlà tẹ́jọ̀rù mi dùn nílà ọlọ́run lẹ́ẹ̀ gbọ́dọ̀ pè lẹ́yìn mi ọlọ́run kí ló ní àmọ́ pé mọ́ láàyà ń fọ́ òkè wà láàyà dúró gbogbo tó ọmọ wípé kò lè sí ọ láǹfààní kò sì lè sí sùdà gbogbo tó bá yàtọ̀ sọ́lọ́ láàyà fáwọn wà láàyà dúró kò lè sí ọ ní kíni láǹfààní kò sì lè sí ọ ní sùtá kó jẹ́ èèyàn àdìsí kan wá ó ní tí gbogbo ti ń bẹ lórílẹ̀ ayé yìí èèyàn bẹ àlìjànú bẹ tí wọ́n bá kójọ àlá àyànfàrú kàbí ṣe tí wọ́n láwọn ní nǹkan táwọn lè fi sí ọ láǹfààní ànábì ni wọn ò lè sí ọ láǹfààní lórí nǹkan ilá má kàtàbà wò lọ́hùn lẹ́kàn àfi tọ́lọ́ bá ti kọ́lẹ̀ láǹfààní fún ọ. tí gbogbo tí ń bẹ lórílẹ̀ ayé yìí náà bá kójọ èèyàn bẹ̀ lójú àtàlìjẹnu àwọn tí ń sẹ̀mí nù gbogbo tí ń sẹ̀mí ọwọ́nu mọ́ láyàǹfà òká wàlàyàdùn. èèyàn bẹ̀ àlìjẹnu bẹ̀ tí a bá dúró lórí máwọn fẹ́ sọ ọ́ láǹfààní bọ́pọ̀lọpọ̀ ti tẹ̀rì àwọn àfáà ta kàkún lónìí tá a lè lọ béèrè kan lọ́dọ̀ wọn lórí tí ń ṣe àpè sàfà súnà ẹ lè ráwọn èèyàn kí wọ́n lọ́dọ̀ àfáà súnà pé mọ̀mọ́ lálá kan kí ni kí n lò ẹ lè rí àfáà tí wọ́n bá gbọ́ wípé àlìjànú ti ń lò ó gbóná ibẹ̀rẹ̀ ti gbérò torí pé wọ́n ti gbàgbọ́ wípé àlìjànú lè láǹfààní kan tó lè ṣe àwọn ọlọ́run lẹ́yìn gbọ́dọ̀ pè mí dúró ní lọ́à. lẹ́yìn mi ọlọ́run ma la yanfa'uka wa la ìtí ò lè sí ọ láǹfààní tí ò lè lè sí ọ gbogbo ayé yìí èèyàn bẹ àlìjẹnu bẹ kí gbogbo wọn jẹ́ nìkan ẹnìkan ní ilé lomi ilé wọn tí fi gbélé wọn torí ìyá kan just person ordinary ní pé nílé wọn onídẹ lomi tí ò fi gbélé wọn olóyún ọkọ tẹ́bá ní kí ló fi kó ló pe a orúkọ tẹ́ ń gbélé mi ó gbóná bí ìké ìgbà ìjànú lẹ́nu mi ìfisàwọ̀ lẹ́kọ̀ọ́ ẹni tí ò lè ṣe àǹfààní fún rẹ̀ kò lè ṣe rẹ̀ sùdà débi bí ó sì yàn má sì mí gbọ́ ìsọpọ́lọ́wọ́ dáhùn ẹ̀dá burú ṣùgbọ́n wọn lè dá kankan ṣe lẹ́yìn tani Allah anabi anabi lọ àwọn ò lè ṣe ó sùtá ilà bí ṣe ìkọ́ni kàtàbà Allahu alek àfi sùtá tọ́lọ́mbà ti kọ́ pé yóò ṣe ọ́ rufi'at al-qalam wa jaffat as-suhuf ìṣòro wa ni wípé àmọ́ ka gbogbo ẹ̀ ṣùgbọ́n ìrònú sí. ànábì ní rufi'at al-qalam níjọ́ tí wọ́n ń kọ ọ̀rẹ́ ẹnìkọ̀ọ̀kan wa wọ́n ti kọ́ tán wọ́n ti gbé gègèrè òkè kálàwò lè kọ́ kan mímọ́ ẹ bàbá ṣàdúrà àdúrà máa yí kádàrà kádàrà tá a ti kọ́lẹ̀ náà ni kádàrà lòun náà kèé ṣe wípé àdúrà tó ń ṣe lọ́yẹ̀ṣẹ̀ fún wọn ṣe aṣọ wípé lójó wọlé kèé sàdúà a ló mówó náà pé a sì kọ́ lówó òun náà nù kíni nínú kádàrá kálàmù tá a fi kọ́ gbogbo ọ̀ràn wa wọ́n ti gbé òkè nígbà wọn ò tí ì dá bàbá wa ànábì àdà àkọ́kọ́ ntọ́lọ́ kọ́dà àmì àlùkọ́là wọ́n kọ́ ọlọ́ọ̀ni kọ́ kíni kí n kọ́ ọlọ́ọ̀ni ọkọ́ gbogbo tá a dá ká kọ ẹ̀dá tá a dá àti tí wọ́n dá máa kọ. bíkọ́dìrì hamsina alifasana lónìí wọn kí fifty thousand years tọ́lọ́hún ti dá kankan wàkánà arshuhu alẹ́nìmá ọ̀rọ̀ pọ̀ lórí ilé o níjọ́ náà àlẹ́ àràsí ọlọ́run orí omi lọ́wọ́ tó ti kọ gbogbo tẹ́nìkọ̀ọ̀kan wá sí i dídébì tá a débì pàjọ́ o. Abdulrasheed Ebuwe kò ó ṣe wáàsí oṣù kọjọ náà a máa gbọ́ bí ọba kọ́ ni ìbámu mi lọ láàrin tẹ́wà ti pé àmọ̀ràn ọkùnrin tá a ní kí kọ́ abánisọ̀rọ̀ ó ti kọ́ bóyá mo mi lè mi lérò kódà mo ti prógàmù sákìlà rẹ kọ́lọ́ tó ń jẹ́ rántí pé ah mo mà ládéhùn eight ní láàárọ̀ yìí kí n tó padà jẹ́ pé wọ́n sọ jẹ́ bíi. ọ̀la. ìdá ọlọ́run ló kádàrá gbogbo nǹkan nínú ilé ayé ọmọnìyàn. ọlọ́run ní ẹ gbọ́dọ̀ pé mẹdúnilá mọ̀ ń tẹ́pẹ́pẹ́ ọ̀rọ̀ tààrà mi o ká lè mọ pàtàkì ọlọ́run lẹ́ẹ̀ gbọ́dọ̀ pé lẹ́yìn mi ọlọ́run má láàyè fáwọ̀ Yunus oh gbogbo tí lè ṣe yín láǹfààní tí sì lè àti rí wípé ọmọ èèyàn àtàlìjẹnu wọn ò lè ṣèyàn láǹfààní ọ gbọ́dọ̀ pé ẹlòmíràn wàá pé èèyàn kọpàlìjẹnu mọ òkúta nípè igi ní fi wà ràn lọ́wọ́ àwọn míì ní ìsìn báyìí wọn ti wà ń di omi Òṣogbo ọdọ pásítọ̀ tẹ láwọn oṣù ti súnmọ́ bẹ́ẹ̀ wọ́n ti wà ní omi Òṣogbo ẹ̀rọ lómi tí wọ́n sọ pé báyọ̀ kìnnìkan ọmọ lòun fẹ́ bí tí wọ́n sùn lẹ̀ tómi lọ́rùn ọlọ́ọ̀lẹ́ gbọ́dọ̀ pé ìsìn àná ni ẹ gbọdọ pè máa láàyè nǹkan òkà wàlá yàtọ̀ ìtí ò lè sí ọ láǹfààní tí ò lè sí ọ sùtà igi ní òkúta ní kò mí ní kò lè wa bàbá wa Umar bin Khattab bí Hajar al bó ṣe jẹ́ àmì ẹ̀sìn tó tó ti òkè ọ̀run wá tó ti kò torí ẹ̀kọ́ fún lápẹ́lẹ́ kó lè sọ láǹfààní kátó torí òkúta tẹ́ ẹ gbé lẹ́kùnlé tẹ́ ẹ títọ̀ lérí tẹ́ ẹ tún gbé kábì kan tẹ́ ẹran náà súlé omi tó jẹ́ pé ẹ̀mọ́ mi títí ń sàn bọ̀ bóyá lè yàgbé àwọn èèyàn kan ló fi sàn tó sogbo tẹ́ ẹ sọdọ́ lọ. wọn ò mi títí ń sàn bọ̀ wọn ò mọ táwọn míì fi ṣe tẹ́sọ̀dọ̀ lọ́yìn. Umar ibn Khattab ó ní mọ́ mọ̀ pé iná ka hajar òkúta kan lásán ni ọ́ ajáde aṣọ́dún ní bá wínú òkúta tó tún níyì olókúta kan lásán ni ọ́ la tadurru wala tanfa ó lè sẹ́mi ní sùtá ọ̀ǹda wala taj'u min dunillah ma la yanfa'uka wala yadur. mọ́mọ́ wọ́n mọ́mọ́ wípé o lè ṣe mí láǹfààní o sì lè ṣe mí sùtá wọlọ́wọ́lá ẹni rọ àìtú Rasulullahi kọ̀ ọ̀bálá má ọ̀bàjọ́. tọ́ abá rí mi tí mo pọ́ ọlá wà á jára làásùwà ṣe pé aláǹfààní kan tó ṣe fún mi ọlọ́run mi o lè ṣe mí sùtá ṣùgbọ́n pé mo ọlá lèmi náà tó ọlá. àwọn tí wọ́n gbàgbọ́ yìí ọlọ́run náà gbọ́dọ̀ lẹ́yìn ọlọ́run gbogbo tí ò lè sẹ́yìn sùtá tí ò lè sẹ́yìn láǹfààní fàyínfà àtà ọlọ́nìrẹ́ ànábì tó ọba ṣe bẹ́ẹ̀ fa ìnàkà ìdàn lẹ́mìnà dọ́ọ̀lì mi. làkùsọ̀fọ̀ àpè mọ́tàrù kan ní mímọ̀ dọ́ ẹ́ àṣírí wàlúkọ̀fọ̀. ìmọ̀ pé nǹkan ní ìlẹ́yìn ọlọ́ọ̀nù tó sọ yàrá kẹfẹ́ ní ẹ̀wọ̀n tó lọ́ọ̀ fi parí ẹ̀ fànàbí ọlọ́ni ìrẹ́ ànábì wàyínfà tọ́ ọ bá ṣe bẹ́ẹ̀ tó ń pè nǹkan mí lẹ́yìn ọlọ́run fa ìnìkà even lẹ́mìnà zọ́ọ̀lìmí o ti jẹ́ kanu kíni nínú àwọn alámùsí. torí dúlómù oníṣẹ́ àti mọ̀ pé àmùsí ni yẹn ni pé làmínà ni mo ṣe kí o ti jẹ́ kanu àwọn ọ̀sẹ̀ bọ́ tọ́ra àmọ́ ọmọ tá túmọ̀ nǹkan ní ìtorí ń tọ́ bẹ̀rẹ̀ wàlá tájú mi dùn nílà o fẹ́ pé túlùmí wájú yẹn ṣírkù ni. ìnáka ìdá làmínà làmínà ló mú ṣíríkì. o fẹ́ yìí pé ìmọ̀ wàrà lọ́wọ́ sọ́dọ̀ nǹkan mi lẹ́yìn ọlọ́run nínú tó máa ń sọ ọ̀yàn àdìkíní dẹ̀lẹ́bọ̀ níwájú ọlọ́run. níbo mi lọ Suratul Ahqaf àyà karùn-ún Allahu subhanahu wa ta'ala ó ní wa man adallu mimman yad'u min dunillahi man la yastajibu la ọlọ́ọ̀lẹ́ nìkan kò tí ì sọnù kò sọnù tó ẹni tí ń pe nǹkan míì lẹ́yìn ọlọ́run. tó ẹni tí ń pe mí lẹ́yìn ọlọ́run aṣọ fún wa pé lóòótọ́ sọ̀yàn ní kẹfìrí ni olúwo mi ọlọ́run ní àwọn kẹfìrí mí na dọ̀ọ̀lì wọ́n wà lóyún tó ti kí ni tó ti sọnù. kò sẹ́ni tó sọnù tó gbogbo ẹni tí ń pe nǹkan ní ọlọ́run máa la yàtàjì ibú làwọn ilà yọ ọmọ ìlẹ̀kẹ́ àmà Allahu akbar abẹ́rẹ́ tí òkúta òde la tó nẹ́nìkan wọ́n pẹ̀ bẹ́ẹ̀ ajá lọ́jẹ́ kọjá wọ́n wọ́n fi epo lé lórí òòrùn lọ́gbẹ́ kò sí kàkà tí ó lè jẹ́ mẹ́ wọ́n pè é kọ̀dáhùn wọ́n sì fi wà náà lọ́wọ́ wọ́n fi wà àbáyọ lu aburú wọn nítorí pé ẹni ọlọ́run ọba ti sọnù lákàyè òní ọ̀kọ̀ọ̀kọ̀ gbà. nítorí ẹrú mi tọ́jáde bẹ́ẹ̀ bá sì wà nídìí ọ̀sùn bí sì wà ń bẹ̀ tí wọ́n pè kankan tó dá wọn lóhùn àlìjẹ̀nu ní fọpọlọ wọn ṣe kò sí nǹkan kan ní omi tí ọ̀dà ju kí ni lọ àlìjẹnu òun ní fi ọpọlọ àwọn tí ó wá àìsùnwọ́n kan sọ pé torí gbogbo ọ̀nà nínú kẹ́ńtẹ́sù máa ń kọ́ yẹn ni ní máa ń kọ́ àwọn ọmọ ogun ẹ̀ ní ìtìházù jẹ̀mí á phosphorus gbogbo àǹfààní tẹ́ ẹ bá dé èèyàn ọmọ ogun mi ẹ lò àti báwọn kan náà kó jọ sí ìdí omi tí wọ́n lómi ó sàwọn ní ìkan ẹ lo chance o ẹ̀sọ́ wọn nù kí wọ́n lè rò pọ̀ mi ó sàwọn nìkan kálíjà ló ń jáde sí akọ́sọ wípé òun ti gbọ́ òun ìyá ọ̀sùn wọ́n bá lọ lé pé ah, ọdún ọdún nínú ìyá ọ̀sùn gan jáde sí àwọn wọ́n máa fi máa sọnù lọ. kò sẹ́nìkan tó pe nǹkan mí lẹ́yìn ọlọ́run tá a rí tọ́da wọn ló wọn ò lè dáhùn ìlà yawmil qiyamah tí èyí jọ àlùkìyàmà wọ́n àjò ìhìn kọ̀ọ̀fìlò ọlọ́run ni wọ́n ya afọ́nufọ́ra nípa pípé wọn tàbá sọ̀rọ̀ sí ànàkì kọ́kọ́ mu kátó bọ́ síbi istighatha bí àsìkò bá tẹ̀lé alẹ́ kò ní débẹ̀ isti'ana torí pàwọn ọmọ kéwù ni gbogbo wa. ẹni tí ò tí ì wọlé kí ó gan tí yẹn bá ti wárú ìjókòó yìí òun náà ti di ó ti dọ̀nà kí. ìsìtàánà nínú èdè tọ́lá abasábà tá a bá fẹ́ máa sọ̀rọ̀ ká máa wá kiri. òun ni kéèyàn wá àlàáwò tọ́lá bùlàáwò ká wá ràn lọ́wọ́. lọ́dọ̀ kankan bóyá ọ̀dọ̀ ọlọ́run ni tàbí tó sí ọlọ́run níwọ̀ ẹgbẹ́ ni là ń tá a bá sọ pé lámarín israhana bìhí ó fi nǹkan yẹn sí ìrànlọ́wọ́ yẹn ni wà rànlọ́wọ́ ní ọ̀dọ̀ ẹ̀ ọwọ́ àlè ó sì lè jẹ́ nǹkan yàtọ̀ bá wa. tó bá jẹ́ nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run méjìlá kù sí tó bá jẹ́ tó ń tì kápá rẹ̀ á sọ wípé ó ríran lọ́wọ́ orí wa ṣùgbọ́n tó bá jẹ́ nǹkan tó ń tì ọ̀ká pẹ́ tó jẹ́ ló lè ṣe á sọ wípé kò rí ìrànlọ́wọ́ kò wa. tàbí ìgbà míì a lè mọ̀ pé sàánà ká sọ pé àánà wù alákàdà ọ̀ràn lọ́wọ́ lórí nǹkan báyìí tàbí ńgbà mí á wà náà tó níní tí yóò ran nǹkan lọ ẹni pé ti sè nǹkan kan ràn lọ pẹ̀lú bá àánà àbí nǹkan kan ràn lọ pẹ̀lú àlá tàbí a wà náà tí ọkàn lọ bá tààràtà láì ní ntọ́nà lọ́wọ́ tá ń sọ̀rọ̀ sèánà nínú òfin ẹ̀sìn hiya sàpé lórí òfin ẹ̀sìn la pè òun ni ká máa wá ọ̀nà lọ́wọ́ lọ́dọ̀ ta ni lọ́dọ̀ ọlọ́run òun là ń pè ní istaana ìwà ọ̀nà lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run yìí ẹnu mi ọ̀kan lẹ́ẹ̀kan ni gẹ́gẹ́ bó sọ fún wa pé à ń sọ̀rọ̀ nípa nǹkan kan tó hàn nínú ẹbọ bẹ́ẹ̀ náà ni tá a bá ń sọ̀rọ̀ nípa à ń sọ̀rọ̀ nípa tàbá ń sọ̀rọ̀ ìsìtìhánà àti ìsìtìgáńsà à ń sọ nínú ìran kan nínú ìran tá a fi máa sin lọ torí tá a ń pè ní ẹ̀sìn kése kì í dá kírun nìkan òun kọ́ ní jẹ́sìn ẹlòmíì ti gbàgbé ń bò ń bá ti ń kírun tó ń gbáwẹ̀ òun yọ sàká kódà máṣáláà òun lọ mọ́kà ó ti parí bẹ́ẹ̀ dẹ̀ ni tí ń jẹ́ ẹ̀sìn kése kì í dá kẹ́yìn nínú ẹ̀sìn ni ìsìtìhánà tá à ń sọ̀rọ̀ ẹ̀ àti ìsìtìgáńsà téèyàn bá ti fi fún nǹkan mi lẹ́yìn ọlọ́run ó ti fẹ̀sìn rẹ̀ fún nǹkan mi lẹ́yìn ọlọ́run láti sọ pé yóò sọ di ẹlẹ́bọ yóò sì sọ di kèfèrí. ohun tá à ń pè ní sàánà òun ni tọ́lọ̀bùlà áwùnù mi náà tọ́lọ̀bùlà áwùnù mi náà lọ́ọ̀lì tààlà àdàsẹ̀bílì àtààbùdì lìlà àdàsẹ̀bílì àtààbùdì lìlà lójú ọ̀nà wípé à ń fi nǹkan yẹn ṣèjọ́sìn fún ta ni Allah subhanahu wa ta'ala. mo sọ fún wa pé ìyá min anwa'i al-ibada ìyá naw'un min anwa'i al-ibada ìrẹ́kánni nínú ran ìjọ́sìn fún ọlọ́run subhanahu wa ta'ala. kí ni ìdájọ́ ẹ̀ gẹ́gẹ́ bí a ṣe rán mi ìdájọ́ ìmọ̀ fi ọlọ́run wà lọ́wọ́ lórí tá a fẹ́ ṣe. bóyá lápèjúwe ọbẹ̀ ra lẹ́nu ọbẹ̀ kọ́lé ni ọbẹ̀ rọkọ̀ ni ọbẹ̀ wáṣẹ́ ni ọbẹ̀ kẹ́kọ̀ọ́ ni kò sí tá a gbọ́dọ̀ èyí fi yé wa wípé gbogbo tí ń jẹ́ ìrànlọ́wọ́ al-isti'anatu ibaratun an talabil awdi wal madadi min Allah ọ̀dọ̀ ọlọ́run ìdájọ́ ẹ̀nu ọ̀dọ̀ ọlọ́run nìkan ilà àti wà ràn lọ́wọ́ wal madad àti ìkúnilọ́ ìfúnilágbára ìrọ̀ni ní agbára ọ̀dọ̀ ẹni tá a ti wà ó ní Allah subhanahu wa ẹ̀sìn ni. a jẹ́ pé ọ̀ranyàn òun ni kẹ́ni kọ̀ọ̀kan wọ́n máa dojú wíwá ìrànlọ́wọ́ wa ká máa dojú ẹ̀kọ́ tá a ní ọlọ́run ti wá dojú ìwà rẹ̀ lọ́wọ́ rẹ̀ fún ẹlòmíì lọ́yìn ọlọ́run yóò á ṣèkà yóò á ṣèkà ó ti di kíni ó ti dẹ̀ ẹ ọba kọ̀ọ̀kan lẹ̀ ọ̀dà lẹ́yìn tàbí kọ́ ọ̀dà nínú ọ̀kẹ́ o ti di kíni ó ti dẹ̀lẹ́bọ̀ téèyàn bá ti fi nǹkan mí ìwárà lọwọ lẹ́yìn ọlọ́run o ti dẹ̀lẹ́bọ̀ nítorí kini torí gbáàrí nẹ́sù alukuraanu tààràtà tí ò níyànú torí gbogbo àtọ́ bá rí táwọn afẹ́ẹ̀sìn bá ń jiyàn sí kankan nú ẹ̀sìn ìkànnù kan méjì àbí mẹ́ta ni ìmọ̀ kẹ́rì tó fún nǹkan yẹn ìmọ̀ kí nǹkan yẹn ọmọ nìyẹn sùn kọ́mọ nìyẹn yìí àwọn àfa ó ṣe gbìyànjú ó ṣe ṣe tẹ́lẹ̀ yìí ó wí kọ́ yàtọ̀ sí ti eléyìí sọ nítorí fa ìyapẹ́ ẹnu nù tàbí kó ní násù kí násù yẹn ọmọ jẹ sọ̀rí kó ní ẹ̀rí ṣùgbọ́n kèésà ẹ̀rí tọ́ lọ tààràtà gan lórí táǹsọ̀ àwọn àfọwọ́ àmọ́ ṣe tàwílù ẹ̀ nígbà tí o ti lọ tààrà eléyìí yóò yí lọ báyìí èyí lè yí lọ báyìí tí ò ní jọ ara wọn odi mélòó odi méjì tàbí kó ní násù kí násù yẹn ó jẹ́ sọ̀yìn kọ́ lọ tààrà láàkín gẹ́rù sọ̀yìn pòròpàlà yé mi oyè yìí ó ní násù násù yẹn jẹ́ sọ̀yìn ṣùgbọ́n sọ̀yìn hàn gẹ́rù sọ̀yìn násùn yẹn lọ tààrà ṣùgbọ́n kọ̀ lálàáfíà àwọn tí wọ́n bá dá mọ̀ pé ọ̀la àlàáfíà wọ́n wí tó yàtọ̀ sí tẹni tí ọ̀dà mọ̀ pé kò ní àlàáfíà. ọ̀rọ̀ tó wá ọ̀rọ̀ wá lójú ọ̀nà pé àyífi nǹkan ní ìwárà lọ́wọ́ jọ ló ń lọ násùn ni tọ́wọ̀ sọ̀rìn tí ó sì sí dáútìn. lórí síà lórí authentic a àìdáwọ̀tẹ̀ ní tìtorí pálukọ̀rọ̀ àrùn lórí bá àmọ́ gbogbo ẹ̀ àmọ́ ìyá ka náà ìrì ọlọ́run nìkan láwọn máa ṣe kí ni láwọn máa sìn Lori ìyá ká lórí wípé àgbọ̀dọ̀ fẹ́ nìkan wà lọ́wọ́ nígbà ọlọ́run ó mu wá nínú bàlágà tó lùkọ̀ àn ọlọ́run wá ní òṣùlóbù kásù wàhásù ó mú wa lọ́nà pé ká gínà mọ́ nǹkan tí ò sọ́nà míì tá a lè gbà ló mọ́ tí ò sọ́nà míì tá a lè gbà tá a lè tó fìtì ju ọ̀nà kẹyìn lọ. òun ni bọ́lá ń sọ pé ìyá kànáà lọ́dọ̀ àwọn olédè bẹ́ẹ̀ yẹn bá ní àbùdùkà ìyẹn màá sìn ọ́ yọ́ màá náà. ìyá kan láàmù ìwọ láàmù ṣe kí láàmù ṣe ṣàbí ọ̀yàtọ̀ ṣùgbọ́n náà tọ́lọ́ ń gbà wí ọ̀yàtọ̀ sí làwọn nítorí ẹ̀ dojú ìwà ọ̀nà lọ́wọ́ sọ́dọ̀ ẹ̀lòmí kò sọ wípé nàṣà inú bèkì. nítorí ni pé ìyá ká nàṣà yìí ó mú màfúrù nínú tẹ̀rẹ̀tìbù èdè ẹ má bínú àti bọ́ sínú èdè language o nínú títú èdè lọ́dọ̀ àwọn oní lárúbáwá fẹ́ẹ̀bù ó ṣáájú subject yó ṣáájú subject tá a bá fẹ́ tá a fẹ́ gbé wa àbí ẹ̀kọ́ ni nínú ti lárúbáwá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ èlé èkó ìmà kò rí bẹ́ẹ̀ yẹn akọ́kọ́ máa mú subject wá tí kẹ́ẹ̀tọ́ mú fẹ́ẹ̀bù wá kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ ti àwọn ní èdè lárúbáwá tí a máa wá mú wá bẹ́ẹ̀ tọ́jọ́ tẹ̀yẹ ilé ìbò lè bàlágà ni nítorí pé a fẹ́ jẹ́ kọ́rọ̀ yìí ó dí gógó wọ́n lè mú wá bẹ́ẹ̀ oníbọ́lọ̀ sì mú wá bẹ́ẹ̀ torí iyyaka na'budu wa iyyaka nasta'in kò sọ wípé nasta'inu bẹ́ẹ̀ tọ́jọ́ fẹ́ kọ́ sáájú nítorí pé ọ̀fẹ́ ká mú kankan mi lólùrànlọ́wọ́ dúkìní lọ́kọ́ fi tiẹ̀ sáájú pé iyyaka ìyá ọlọ́nìkan nàṣàyè láàmà fi ṣékélé láàmà fi wà náà ó fẹ́ pé àní lọwọ wà Allah subhanahu wa ta'ala àyà kan tara pa àgbọ̀dọ̀ fi nǹkan míì wà lọwọ lọ́wọ́ ọlọ ọlọ́ mi àtẹ̀yìn fún ìlọ ọmọ akúnlẹ̀ ìlọ ọmọ lóṣòó sílé afa kan sílé aláwo kan sílé ẹlẹ́bọ kan pé mo kankan ẹ ń wá bóun ní yọ da mo fẹ́ kan ọlọ́run nìkan làbí ṣe kíni làbí wà lọ́wọ́ iyyaka na'budu wa iyyaka nasta'in òun lẹ́nu kọ̀ọ̀kan wá wí lórí fatiha gbogbo oorun ṣùgbọ́n lílo rẹ̀ ń bọ̀ bá lílo òun làbí sin kèé sàwa nìkan òun ni lọ́lọ́ọ̀ sọ gbólóyìn kalẹ̀ fún àwọn kan mi sì ń bẹ sọ kalẹ̀ fún àwọn ànábì ọlọ́run ẹ̀ nínú àyà bá a sì lè lọ wíwá ìrànlọ́wọ́ ọlọ́run fún bẹ́ẹ̀ la lè wá fún tọ́ba sí àtúntò àníwá ẹ̀yin aláwo ẹ bá ní wo ẹ̀yẹ ti dẹ́lẹ́mù ọlọ́ọ̀lá máa pè wọlọ́mà irú ẹ̀sẹ̀ rẹ̀ lójú ayé ànábì sàṣàlà sísà àbí yẹn wá bá ànábì àwọn ìjókòó sílé kí wọ́n máa dá ṣètò ilé ayé wọn àwa lónìí àwa là ń dá ṣètò ilé ayé wa àánú orí tọ́lọ́ ń fa àwọn àfọ ẹ̀sìn tẹ́jú súnà tọ́lọ́ ní ẹjọ́ fún àwọn ànábì ọlọ́ àìgbọ́rọ̀ wa lọ́ba àkànwò wípé à èmi náà ọmọ bàbá àti sọ̀rọ̀ ara tiẹ̀ náà akálùkù wọn bí jẹ́ bí jẹun bóyá bí ewé ni a fi sí ìtàgbà wọn bí jẹun kódà wọn sọ fún ọ bẹ́ẹ̀ pé à mọ́mà tẹ̀ mọ́mà jókòó ti tàwé léwu ṣé ìjẹ́ wípé lójú wá sí à ibi tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wọn náà ti yàn gọ sí àmọ́ lóòótọ́ ni wò kúrọ́ torí wọ́n ń rí àwọn tí wọ́n ń rí tí wọ́n gọ̀ síbi kan kí èsùpá kí èsùpá gbogbo ẹni tí ń bẹ lórílẹ̀ ayé ì òun lọ jẹ́ kó gbára lé nǹkan mi lẹ́yìn ọlọ́ àwọn míì bẹ lórílẹ̀ ayé tí wọn ò ní nǹkan mi tí wọn gbára lé ju tani lọ Allah ọlọ́run sì ń tó wọn ó ń tó wọn ó ń ṣètò ilé ayé wọn àwọn náà ń jẹ wọ́n ń mu wọ́n ń lò wọ́n ń ná wọ́n ń yọ tí wọn ò sì ní nǹkan mi tí wọn gbára lé ju tani lọ Allah ó túmọ̀ sí pé tèmi àtẹ̀yìn náà tá a bá fi gbára lé wa fọlọ́n ọba tó kápá òun ló dá wa òun ló dálé ayé yìí oníṣètò ẹ̀ yóò ṣètò tí a náà tí ó sì yọrí ọlọmọsálá ẹ̀ ṣàṣeyọrí lórí ètò ilé ayé wa tí nǹkan bá lè náà ọlọ́run àfi wà lọ́wọ́ ẹ wà ní tí ò rí Yusuf mọ́ tí a líle bá wọn aláwo ẹ bá wọn wallahu al-musta'anu ala ma tasifu. ẹ wo gbọ́dọ̀ ọ̀ṣọ́rù jẹ̀mí tí mùsíbà bá dé ọlọ́run fún mùsùlùmí ẹ̀yọ̀ kan ló fún yàgò ṣùgbọ́n wa mùsùlùmí mẹ́ta ló fà. Allahu akbar. Ista'inu bis-sabri was-salat mélòó ló kọ́ mẹ́rin. níbo mi alàbí iná yíra aṣọ bàtí wọn mú sí bàtú kọlu iná lílá oṣù mélòó ó fún wa ní kúlùkún wàdínú wàdíkè nǹkan mẹ́ta olọ́fà wa Allahu Akbar ó fi ìwà ó ní ká fi ìwà ká fi wá ọ̀nà àbáyọ lórí ìṣòro òun ló ní kíni sọ̀bù ká fi ìwà wá kíni ọ̀nà àbáyọ lórí kíni lórí ìṣòro ó tún ní ká fi ìbádà ẹ̀sìn ká fi wọ́nà àbáyọ lórí kíni lórí ìṣòro ìsàyínú bí sọ́búrí wọ́n sọ́lá ó di mélòó ó tún wá fún wa ní azikir ìrántí ọlọ́run kí ló wí alladhina idha asabatihum musibatun qalu. إنا لله وإنا إليه راجعون. الله أكبر. akbar ọlọ́run kẹ́ wa pọ̀ àwọn àlàlù mọ̀ tó ọlọ́run kẹ́ la jù ẹwà nàbí yakub ìṣòro ló tó ṣòro tiẹ̀ ẹ lólùfẹ́ ọmọ tó fẹ́ràn jù láyé ọlọ́kùnrin mọ́ kò fún nǹkan mẹ́ta fún ẹ̀yọ kan kí ló fún kólùk kò fún ní ìbáàdà kò fún ní zikir mẹ́ta lọ́lọ́run kó fa wa nítorí kíni lè ana umma umatu sa tọrọ ma wípé àlìwúma sẹ̀ǹbáyé àlìwúma àtúbọ̀tánìá àlìwúma kíniá àlìwúma àtúbọ̀tán ọ̀yà kó mẹ́ta ìka ò lè táwọn eléyìí o ẹ bá máa níwà sọ́kúrú jẹ̀mí ìlú owó dìgbèbèrè tójú bó ṣe akọ mẹ́ta fún wa sáà tó délẹ́bọ̀. ẹ̀ dáhùn wọ́n ṣe bọ̀ kí ló sì fa ó tún fa mẹ́ta ẹ̀yọ̀ kan ló wúyà kù tó fi jáde kú ò láyé mú mi nà lólùgbàgbọ́ tòótọ́ ẹ̀yọ̀ kan sọ̀rọ̀ ó sì kó mẹ́ta fáwa máa dálì kathiru minna yakhruju min hadhihi dunya kufaran mushrikin ọ̀pọ̀ wa lónìí ní jáde kú ò láyé ní kèfèrí lọ́sẹ̀ bọ́ ẹlòmíì wọ́n gbé lọ ọ̀dọ̀ wà lọ́wọ́ ẹ̀ wọ́n gbé lórí òkè mùsùlùmí tí ń kírun tí wọ́n fún ní sọ́bùrù wá sọ̀làtún wọ́n ti kírun níbo ló sàdíkìrì ló mọ́ lọ díkìrù dé tó fi kórí òkè wọ́n á béèrè bẹ́ẹ̀ pé ẹsẹ̀ pé mùsùlùmí lèmi o ẹ bó láti ṣe tìrú sí àwọn ilé wọn ò lè àti ọ̀fẹ́ bàtí ẹ̀jẹ̀ gbàṣẹ́rù ni a máa yé irun wà lórí òkè wa ò lè kírun bẹ́ẹ̀ ìbọ́lọ̀ kan náà lájọ́ pé wọ́n bá gbé bàbá mùsùlùmí lórí òkè wà rọ́jà á kàfìrà àwọn fi tàbó kú bẹ̀ ní kẹfìrí lórí sí àánà náà ni ọwọ́ àràn lórí ìṣòro tó ṣẹlẹ̀ sí kò sí bí a ti lè rí àbáyọ ṣòro wa jọ̀dọ̀ tá a ní lọ Allah ntọ́lọ́ fún ànábì Yakubu nìyẹn jẹ̀mí ọlọ́wọ́ fún ní pé ká fi òun dojú sòrò. òun lànàbì fi máa sọ fún Bilal tànàbì bá jókòó tí ń ronú nǹkan tí ń dààmú lórí ayé ànàbì ó sọ fún Bilal pé arẹ́hìnà bí sọ̀lá arẹ́hìnà fún àǹsìnmi wàhálà ronú ilé ayé ìyá lọkùnrin kákìrùn tàbá ti ń kírun gbogbo jágéjàgá yìí àgbàgbé orí tọ́lọ̀ ń ṣe fún mùsùlùmí ni mùsùlùmí tí ọmọ tó mọ̀ ló ti ń kí tí ò ní wọn mò ń sòrò lọ fún lọ́kàn rẹ̀ ó balẹ̀ tó bá kírun tán pé alihamudulilayi ọlọ́run ti fi mo ṣe mo ti ẹ̀ rínu kí mo jọ́sìn fọlọ́ gbogbo ètò kù ó kéré orí ìrùn gan ló ti máa ron tó kù sọlá tún bí làwọn ìrùn tèmi àti ẹnkí tí ọ̀lẹ́mì òkú run orí ìrùn ló ti máa ron kò síṣẹ́ ní òsèmí ayé wa irinṣẹ́ ìsìn àánà tá a sì fi wàrà lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run lórí mùsíbà ni olólọ́run fún anábì Yakub kí lọ́lọ́run ní kọ́ sọ ọ̀sán mo rán jẹ̀mí ẹ̀yọ̀kan ló sì fún sọ́bùrù nìkan ló fún ó fún ní kúlò kò fóun ní ìbáàdà kò fóun ní zikir mẹ́tẹ̀ẹ̀ta lọ́lọ́run sì fáwọn àti nǹkan bá lè ta ó fún wa ní kíni ó fún wa ní kúlùkù bá a lè fi wà a lè fi ti sòro lọ ìsàyínú bí sọ̀bùrì ó tún fún wa ní kíni ẹ̀kẹ́jì ó fún wa ní bàádà wà kíni wà sọ̀la bá a fi ti sòro lọ ẹ̀kẹta ó fún wa ní zikir alladhina idha asabathum musibatun qalu inna lillahi wa inna ilayhi raji'un. ẹyọ kan ló fún anabi yusuf anabi yakub bí sòrò ẹsẹ tóbi tó kí ló wí kò sọ pé inna lillahi nígbà tí wàá fún ní ròpọ̀ ọmọ rẹ̀ àwọn òrì mọ́ kí ló wí kò sabrun jamil. sùúrù ní fi kó kí á ló fi tẹ̀lé oníwàlọ́ọ̀hùn lè àlá máa tàṣìfò ìní sáré kiri lọ́dọ̀ ẹnìkan ìní lọ́lé babaláwo ìní lọ́lé níyẹ̀wò ìní bàlìjẹ̀lú pé ọba wọn mọ mi ọlọ́nìkan ni musta'an àlàmà tàṣìfò gbogbo tẹ ẹ wá rò fún mi ọlọ́ni mo fi wá lọ́wọ́ sọ́nà wa tún àbí òtò Yusuf padà àbí ọ̀padà ẹ̀ dáhùn. bí èèyàn bá lè dúró tọ́ lọ́hùn tí ń fọ ọlọ́run wá ràn lọ́wọ́ yóò sì máa rọ́nà àbáyọ. Allahu musta'an ala ma. anabi wa Muhammad sallam òun náà retí kankan lé ayé rẹ̀ tàbàgbára kankan tó lóore min ayesta'ina bi Rabbi kọjá kọfọba rẹ̀ wá ìrànlọ́wọ́ nígbà tí wọ́n sọdọ kúrọ tí wọ́n sọdọ pidán tí wọ́n kó fìtínà bá lórí níta gbélé lọ. Kọlọ báwọn àfáà míì ṣe di óńdè mọ́dì tí wọ́n bá lòdì wá sí mo ti rí o ní àwọn óńdè panipani mo fi ojú ìrí ni o kìí kí sọ ọ́n ẹ bá sì fẹ́ gbọ́ kìí sọ̀rọ̀ wá sí nínú tí wàá bá mi ní àwọn óńdè panipani nítorí alóde wá sí gbáà onírànrún ojú ni ma wojú àgbo àbọ̀ náà gbọ́dọ̀ má ti wọ́n sáàdùlà àkìdá ètí wọ́n ní wọ́n sọ fún yóò sáàdùlà àkìdá mo fi kí ibà lọ́rọ̀ tẹ tẹ ẹ̀rọ mi pé wọ́n aṣọ yìí ọ̀rọ̀ tó tí ọ̀yọ́ ẹni ó kéwú àtẹ tí ó kéwú lẹ́yìn ọ̀rọ̀ gbogbo yẹn ni ó dé tọ́jà pé ní tí ẹ ṣe pẹ́ tí ràyètù bí àyìnì rọ́ọ̀sì ojú tó wà lórí ìmẹ̀ẹ́rì kẹsàn-án ojú inú sẹ́kùn ojú kan wà nínú. otu tún ti orú ètò onímẹ̀rí hmm? ọlọ́run nìkan ọ̀làgbọ́dọ̀ lọ́gbọ́dọ̀ jẹ́ fún wa nígbà ó fi ànábì ọlọ́run sọ fún pé ànábì kúl sọ fún wa pé gbogbo tí ẹ rí ẹ máa wí rabbi akum bil wá ṣèdájọ́ tori pé mo pé wà rabbuna rahmanu lil musta'anu ala ala ma tasifu anbiya 112 twelve ọlọ́wọ́n ọba mi nìkan rahman tó nílé ayé yìí ìkẹ́ ẹ̀bẹ̀ tọ́jà pé òun ní pín dọ́gba ó nìkan ni ra torí tí ọba bá jẹ́ pé pín dọ́gba kò yẹ kí ahọ́n yóò lè sọ̀rọ̀ kẹ́ pànábì

ṣùgbọ́n rahama ọlọ́run ọ̀njẹ́ kẹfẹ́rì ọ sọ̀rọ̀ kọ́pà náà bí ọlọ́run rọ ó sì ń pè rọ gbé wọ́n ti torí ìpè rọ wọ́n mẹ́lòmí wọ́n gé nínú ànábì ọlọ́run àwọn eléyìí omi ọlọ́run wọ̀rọ̀ bùnà rahmanu ló fi jẹ́ pé gbogbo kọ̀ọ̀kan lónìmọ̀ náà sábà tí wọ́n máa fi ẹ̀wọ̀n tó fi ròyìn ọlọ́run bẹ̀rù náà òun náà ní jẹ́ jàmbá òun ló jàmbá rù mẹ́ wọ́n gbé wà rọ́ọ̀bù náà jàmbá tọ́ba jẹ́ jàmbá rù náà ká hàn ọlọ́run lójú ẹsẹ̀ ọlọ́run pé wà rọ́ọ̀bù náà kà hà tọ́ba jẹ́ kọ̀hárù níjọ tọ́pa anábì ní sáàhì ó yẹ kí ni òun mú mi kí o gbé yóò fi màgbá lọ́tọ̀ anábì ah, ọlọ́run tọ́rọ́ náà kí ni kàhárù ní òfin ló ni mẹ́ wọn ló kàhárù mẹ́ kí náà lọ wà rọ́ọ̀bù náà ar-Rahman toro ti kádàrà pé gbogbo èèyàn ló lò kíni ẹ lò kẹrẹ ẹ má pin rọ ẹ má lò ṣùgbọ́n kí a mọ̀ ẹ padà má kà lọ́ọ̀nù ó ti lo jàbáàrù fún wa. wàrọ̀bùnà arrahmanu lè mùsàánù alàmà tàṣìfò. àwọn àyà ti ń dùn wá níwèé wípé ọlọ́nìkan fi wá ìrànlọ́wọ́. ahadi ọ̀pọ̀ tí ń tọ́ka pé ẹ̀sìn owó ni ìrànlọ́wọ́ adéṣe bọ́nà abbas tó gbajúmọ̀ tó fi ń tànàbí fi ń ṣe wàsíyà fún kí ló wí fún gbọ́ sọ̀rọ̀ lọ anábì ní ìdẹ̀sà alita fasalila tó o bá fẹ́ béèrè kankan lọ́dọ̀ ẹnìkan ọ̀dọ̀ ọlọ́run ti máa béèrè wọ́n ìdẹ̀sà anta fasta'in billah tó o bá sì ń wá ràn lọ́wọ́ mọ̀ wá ràn lọ́wọ́ sọ́dọ̀ ẹnìkan àbí tání ọ̀dọ̀ ọlọ́run. níjọ́ náà yuwajjihu rasulu hadhihi alwasiyata ila ibn abbas khassa wa hiya lana ama. العبرة بعموم اللفظ لا bí kùsùn sì sábà. Ibn Abbas ní bá wí dọ́nà lóòótọ́ ṣùgbọ́n gbogbo wa náà níjọ́ fi bá wí. nítorí pé àwọn yẹn ọlọ́run máa mọ̀ lò wọ́n àwọn ni wọ́n sọrú ẹ̀ fún tí wọ́n padà délé tí ò tún ní padà lọ lọ ṣe kàn mí. tọ́rọ́ lóhun mẹni tọ́ dá ní òfin ṣẹ̀ṣà wa tá à ń bẹ láyé ní ìsìn kábàánà bí ló gbà tọ́ra àní jẹ́sí ọ̀sẹ́kù. yálà mo mọ̀ ní kálàkà àbí ọmọ ẹ̀tọ́ dání. ìkítàrà hàwùlá yìí ni sọ́ọ̀bà ti nàbí yìí. ebó ti dá wa náà tó ti mọ́rú ó ti sàkọ́lẹ̀ fífẹ́ dídá wa àbí bẹ́ẹ̀ kọ́ ni kí ni òfin tó ti amáká bá nàbí ló gbà. tọrọ mọ̀ wípé mi ti ọ̀dá lè anahu abadu azi lè ó makulu ba. tí wọ́n bá lẹ́nìkan dá lọ́kàn láyé àwọn ànábì àwọn sọ̀hábà níjọ́ tó wí fún ṣe é gbọ́ pé ibùnà abasi tó ń lọ di igi kan sáàrin lóyún tí lè má kùn sí wá sí fún ní masasi nu wa títún lọ tó tún ẹlòmíì gan tó nínú yàrá tiẹ̀ ọkọjá òkúta òde ọlá tí a bá sí kọ́mbọ̀dù obìnrin mi wò ìtẹ́ bá mẹ́ ẹ sà lọ kọjá sèṣì gbàgbé kọ́kọ́rọ́ lẹ̀ òun náà mọ̀ tó di ẹ ẹ skeleton bẹ́ẹ̀ nu kọ́mbọ̀dù ẹ̀ ẹ bá ti rọ́ọ̀dù tí ń di kọ́kọ́rọ́ káàkiri inú ilé lọ́wọ́ láàárín wọn àtọ́pọ̀ ẹ̀ ẹ̀fọ́ra má pè mọ́ fẹ́ dalé irú ẹ̀fọ́ra sí kí ló dún kọ́kọ́rọ́ lẹ̀ sí káàbá òun kọ́kọ́rọ́ kó sí kọ́mbọ́ọ̀dù kọ́ tú àṣẹ ẹ̀ wò. ìtẹ́lọ̀mí di inú kọ́mbọ́ọ̀dù ẹ̀ kò ṣe rí wọ́n ti rí ẹlẹ́ àti ń mi wo ẹ̀yìn tí kò létí pẹ́ láti mo mẹ́yìn ẹlẹ́ àtọ̀rẹ́yìn lẹ ṣàfihàn pẹ́ súnmọ́ pẹ́ ṣẹ́sìn ni mo fi ṣàpèjúwe kí láwùí fún irú àwọn ìyá tẹ́ pé wọ́n ń súnmọ́ táwọn náà wò pé ah, àwọn náà tún tẹ̀síwájú kí làwọn wí fún wa nígbà ẹ̀yìn tẹ́ ẹlẹ́dàá nǹkan borí tẹ́ ẹ̀dá nǹkan bójú tí wọ́n bá ń ba yín nílé aláwo tí náà tí wọ́n wọ lórí bẹ́ẹ̀dì lóru tẹ́ pẹ́nu ẹsẹ̀ lọ kámọ́ nígànnà ó ti lọ ó ti lọ nú ilé ẹgbẹ́. kíláwì kíláwà wí fún ìyá tó jẹ́ pé oyè tó nǹkan wá gbà tó gbà nù sàlùlà làáfíà wàsálàm ọlọ́run nìkan olànàbì ni wọ́n yẹ àǹtà kí ni wá ìnàlọ́wọ́ náà ni torí wọ́n lè gbà lẹ́lọ́mí fi lọ́wọ́ ẹgbẹ́ wọ́n á fún wọn lóko tọ́jú kọ ọlọ́run ògbìgbà tí gbọ́mẹ́ Allah òkè ọlọ́run ní wọ́n fi ń ròyìn èèyàn ẹ̀ṣáàrì àbíkẹ́lẹ̀ máa ń bá wọn yáyé àwọn ògbìgbà tí ń gbọ́mọ lọ́jọ́ ṣòro ta ló tọ̀ ta ní gbà yàn Allah ọlọ́run mi ọlọ́run lọ́ba tí ń gbà yàn wa idha sta'anta fasta'in billah tọ́ ọ bá ń wá ràn lọ́wọ́ ọlọ́run ni o fi ṣe kí ni òun ni o fi wá ìrànlọ́wọ́ wọ́n sí yàrá mi nìyẹn tó ṣe fún aṣáájú wa Ibn Abbas kọ̀tán nínú àwọn ọ̀rọ̀ tá a fi máa rí báwọn èèyàn ṣe máa ń wárà lọ́wọ́ tí nǹkan bá yìí nínú hadith tí Abu Hurairah tó gbà wá fún wa rasulu sọ fún pé ihris alama yanfa'uk gbogbo ntẹni kọ̀ọ̀kan yín bá rí pé yóò ṣe òun láǹfààní ẹsùn ojú kòkòrò rẹ̀ ẹsìṣẹ fún ẹ lọ wá gbogbo tí ó ṣe láǹfààní ó mọ̀ pé ìsìláàmù kò kò hàṣọ́ra wa kò kó wa sínú àgò ká pẹ́ngbè yẹn ti di mùsùlùmí ọgbọ́dọ̀ máa rùn pa torí kò ti jẹ́ mùsùlùmí nígbà ó ti jẹ́ mùsùlùmí tí ó ti lé aṣọ lẹ́yìn kò tí ì jẹ́ mùsùlùmí pàtàkì múmìnì pàtàkì rárá ìsìlámù àṣọra wa kí lànà mi wí ó ní ihris àlàmà yàfàwọ̀ gbogbo nǹkan ọba ti rí pé yóò ṣe ọ́ láǹfààní tọ́lọ́wọ́n ọba ti ṣẹlẹ̀ ìwọ̀ fún sojú kòkòrò rẹ̀ wà. ọmọ pàwà ó sì mọ̀ pàwà ń awa torí ti ro adùn adùn fi ayé o sínú ọkàn wa ọmọ pé awa ó sì kí ni padà wí ihris máa sojú kòkòrò gbogbo tí ó sì ọ láǹfààní ọ̀yà àfitìlẹ́gbẹ̀ẹ́ pé. wasta'in billah mọ wà mọ wà gírígírí o mọ wà wà kú wa o mọ wà wà kú wa o o sí sọ́ọ̀bù o sí sọ́ọ̀bù o tí ìkọjá abẹ o ìlàjì owó tó fi rajà sọ́ọ̀bù ló fi wá awọ́rò ló fi wá ọṣẹ àwúrẹ́ lọ owó tó yẹ o fi rọ́ rajà tọ́jú ètà tá lọ́sọ̀ọ́ fún òní ta. torí bọ́ọ̀ wà náà lọ́wọ́ ẹ̀ sọ́dọ̀ ẹlòmíì fi ṣe kọ́lé kèétí kó bẹ̀ tí fi lọ lọ gbọ́ ògùn kó lè ọmọ wọlé kèkó lulẹ̀ ọlọ́run ma gbá fọlọ́ wà náà lọ́wọ́ kí lè anábì sọ ó ní bílà ọlọ́run ni o fi o o fi wá ìrànlọ́wọ́ ọlọ́run ni o fi wá ìrànlọ́wọ́. anábìíní tó ọba ti wá ń bá lọ tó ti fọlọ́run wà ràn lọ́wọ́ kò túmọ̀ sí pé mo ti fọlọ́run wà ràn lọ́wọ́ ọgbọ́dọ̀ bọ́ sí ẹlòmíì kò tún gbọ́dọ̀ yìí yóò ti gbàgbá gbogbo nọ́fìlà tí mo yẹn iṣẹ́ wọn ò tún wá kó sí ẹlòmíì tààrà ìdílé lọ́bọ̀ tó ti gbà pọ́lọ́wọ́ ọ̀fẹ́ pọ́lọ́wọ́ ò sínú àtọ́lọ́wọ́ ò rí òun gbogbo wàhálà tí mo ṣe tí ò rí mi ọ̀nà tí mo bá lè tọ̀ náà létí nǹkan yóò fi dà anábì tí wọ́n á lẹ́kọ̀ọ́ ó ní gbogbo àtọ́ bá wá ń wà kankan tí nǹkan yẹn ò bá bọ́ tí ọ lọ ànábì ni mo sọ pé la fa'altu kaza la kana kaza mo sọ pé ká ní mo sèmi náà sì lọ lé àfa àbáyé ni o tí wọ́n bá mi sọ̀rọ̀ yìí fáwọn àlìjànú wọn ọba sì fa kínní wa ànábì ni fa inna kalimata law tafta abwaba shaitan gbólóhùn bí n bá sì ṣe báyìí ni ilẹ̀kùn èṣù ni ó sì lẹ̀fọ̀ kí lẹ́tọ́ bá nàbí òwì sọ̀rọ̀ kí lẹ́tọ́ ń fẹ́ kán sọ onítọ̀ ọba ti ń pé tí mo bá sì rìn báyìí ni o ìbá sì rìn báyìí ni o ilẹ̀kùn èṣù tí ó sílẹ̀ ọkàn rí pọ́ sọnù fa inna kalimata law taftahu abuwaba ṣètò ilẹ̀kùn èṣù yóò sí tọ́ba ti fọlọ́ wá ràn lọ́wọ́ tí ọba ti ti ọlọ́ mọ̀ pé kò ìṣòro kò sóore síbẹ̀ fún ọdún òrèrè ò síbẹ̀ kí ẹsẹ̀ gbogbo wa lálejò rí bákan náà ṣùgbọ́n ká gbìyànjú bọ́lójú ọ̀nà ẹ̀kọ́ lọ́wà gbìyànjú ẹ èmi náà fẹ́ débi gbìyànjú ẹ bọ́lá ọba mọ́ ọdẹ bẹ alihamudulilayi bí ọba sì mọ ọdẹ ọmọ pé wọn náà ṣe kíni. bójú ọ̀nà òwò ni ìwọ náà gbìyànjú ẹyin iṣẹ́ kan náà ni iṣẹ́ tí mo bọ́ọ̀lù ti ṣe tiẹ̀ iṣẹ́ tí a jọ ń ṣe náà ni ilé kọ́lé ọkọ̀ àmọ́tò ó ṣe gbá ọ̀yẹ̀ káwọn náà tura mú wa múra lódì lódì tó rò para gidi ọlọ́run subhanahu wa ta'ala òun nìkan làá máa wá ìrànlọ́wọ́ òun ló fi wà nínú ọ̀rọ̀ tí Ànábì sọ fún Mu'adh ibn Jabal níbi tí gbólóhùn ká máa fọlọ́ wà náà lọ́wọ́ ká dúró tọ́lọ́ nìkan lágbára dé ẹ̀wù bàtà Ànábì ọ sọ̀rọ̀ yìí fún Mu'adh onye onírẹ̀ الله ẹ kì í sọ̀rọ̀ ìní òhìbò mo nífẹ̀ẹ́ o ṣé ẹgbẹ́ tá a fẹ́ náà ẹ ká sọ pé tọ́ba dọ̀là ọba wa gba one million fi sẹ̀mí ayé ló lè kó lè ṣe dáadáa àní ìdáná bí sọ fún kàn kí lọ sọ fún ànábì ni ọ gbọ́dọ̀ jọ bọ́ lẹ́yìn ìhun ẹ gbogbo ohun ẹ tó ọba kí kọ́ ọ máa sọ pé Allahumma a'inni ala dhikrika wa shukrika wa husni ibadati. ìrẹ́ ní kọ́ ọjọ́ olu mi ọlọ́run kò sọ pé kọ́ fẹ́ẹ́ lómi sí kíni ala wa shukurika wa husni ibadati. ntana mi kọ àmà ẹlòmíì wa ayé àmà gbogbo ma tẹ́gbẹ́ kọ̀ọ̀kan ntana bi fi ẹlòmíì tó bá jí láàárọ̀ nǹkan mi ni wọ́n máa fi fọ ẹnu anábì sọ fún wa pé tó bá jí láàárọ̀ tó kírun wọn àsùbá gan bọ́ ọba kì ẹni tó bá kì tó kì ní jàmbá àdìsí wà tó ní wà fi dín mọ́tìlá ó ti wà nínú àgọ́ ọlọ́run tilẹ̀ jọ lè ṣù. very simple kò bùkátà kọ́ ẹsẹ̀ bọ́ kọ̀rọ̀ kọ́ ọ máa sọ́kọ rẹ pé sẹ́tìmọ̀ kó o tó fi eh, òwò sẹ́nu tàbí ọ máa sọ àwọn alábàgbé rẹ pé nbọ ni ìyàwó ṣé o ti wọlé kí o tó tọ́ ṣe lá kò béèrè fún kó o gbìyànjú o kírun àsùbá rẹ níjàmá anábìíní gbogbo ẹni tó bá ti kí ó ti wà ní òfin màá lọ ọlọ́run ti la ọ̀rọ̀ ẹ̀ bọ́rùn tọ́ba lé nǹkan tí ọba tẹ lọ kì í sóore fún ni ó ti wà ní bímọ ọlọ́run tilẹ̀ ọjọ́ náà fi sùn ó tún sọ fún bòmí níwàrọ̀ ẹnikẹ́ni ọmọ sọ pé la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulk wa lahul hamdu yuhyi wa yumitu wa huwa ala kulli shay'in qadir. ó sì kù oore tánàbí so mẹ́nu gbólóhùn téèyàn bá wí láàárọ̀ kílé òtó rẹpẹtẹ ẹ̀yìn náà àná àwádà lónìí. bàbá sì sọ fún àmọ̀ pé ẹ àwọn eléyìí ohun bídà eléyìí ẹ wọn ò ṣe nìkan ìwọ mi ni èsù ní ìwọ sàlàfí n'iji ole ma toro ti maforat edekaro aro toro ti emaniwa o n bidya to si bu ile ole ma komo si wasipa aro ko si to le se laye to tori ko ti o ni jo ko se wasipa ko si ko o n suna so se toro ti o bidya to lagba níjọ́ láti ṣe màfúrọ́tì ogun tánà inú màfúrọ́tì láìláìláìlá wa àbí láṣẹ̀rí kálá tó náà máa ṣe láàárọ̀ lọ́wọ́ nítorí ìwà ràn lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́nà ni a sì yẹn mọ́ ọlọ́ni kálá máa fi wà ràn lọ́wọ́ torí àsìkò mi tó di ògẹ́gẹ́rẹ́ tí yóò lè bá tán ọ̀rọ̀ abala méjì abala kan mo sì wà ṣáàlì bẹ́ẹ̀ ni pé méjèèjì máa sábà jọ fa ara wọn ní tẹ̀tẹ̀ ni bá a ṣe wá ń sọ látàárọ̀ méjì ló pín sí torí ká má sí gbọ́ ẹlòmíín lè fẹ́ wá admission sìn kí wọ́n sọ fún wípé admission tó wáyé o ọlọ́dọ̀ pòfẹsọ lágbájá tí wọ́n ràn ọ́ lọ lórí ẹ̀gbọ́n bá wọ́n ti ṣe wá àṣìwọ́n afọ ọlọ́run kan làmọ́ fi wá rà lọ́wọ́ wọ́n sọ fún dájú ẹ̀gbọ́n rà ẹ má kówé tèmi lọ àmọ́ gbàmí àmọ́ sì kàn gbóyè wá tí wọ́n gbàgbé tí ọ̀dà ni ó yẹ ká gbọ́yé káma àwọn lè fi èèyàn náà wá ìrànlọ́wọ́ sí àti èyí tá a lè fi wá àwọn nǹkan tá fi ẹlòmíì wà lọwọ jọ lọlọ àlẹ́híyà káma sẹ̀mí láyé bíbá ṣe máa sẹ̀mí tá a kò sí tá a fi ju tá a ní lọ ọlọ́ọ̀lá fi wá lọwọ kèsì pàwọn àṣọ pé síbi tí wọ́n bá pè ọ́ lóru tó fi ní àpépá ẹgbẹ́ tí ní ọmọ sí bẹ́rẹ̀ sí ẹ ká ń fẹ̀jẹ̀ ṣòfò ni kò sí nǹkan ń kó òun kí ń ṣiṣẹ́ tó fi tí ì kú àbí kìnnìkan gbẹ́kúndé ẹlòmíì ọ̀ṣàwá ọmọ ẹ̀ tọmọ gan bá dàgbà tí ò ní ṣàdúrà fún ọ tọmọ ọmọ ẹ̀jẹ̀ ọjà gbogbo nǹkan sí ọmọ lójú torí ọmọ bàá fún ọtí ẹ̀sìn dínkù nísìn níjọ́ ohun tó pọ̀ táwọn agbójúbà ọ̀pọ̀ gan àwọn míì bẹ tẹ́ ń jọ bí akọ mo bá wojú ọtún ti mi ṣe mo bá wojú ẹ wọ́n bá gbogbo ojú ẹ̀ jẹ wọ́n lábì kú mi. lọ́mọ tó jẹ́ pé ń gbà tẹ́ bi inú ilé tí ẹ kọ́ kò sí wíńdò bẹ́ẹ̀ gbà náà fèrèsé nì mọ́ràsá náà wọ́n rọra lu wọ́n rọra lu ihò títí lókè láyé òní wíńdò táwọn ìyá wa bàbá wa ń lò lánàá ń dàtàbí púpọ̀ tíyọ̀ ọba tún wá bímọ ọ̀hún wọ́n dáná sínú ilé ni iná wọ́n dáná ilẹ̀ bọ́tọ̀ bọ́tọ̀ ni wọ́n wọ́n wọ́n fi palẹ̀ ìgbẹ́ màálù lóníwọ̀n ìpalẹ̀ inú ẹ̀ ni wọ́n bọ́ ọmọ sí inú èéfín inú márasàná inú márasàná tí ń rọra lu ìní máa ń fà tọ́pọ̀lọpọ̀ ọmọ tí ń wáyé níwọ̀n èéfín dúró nítorí wípé jáwù tí wọ́n àyà àlẹ̀ fún ọmọ kọ̀nà sábà ń ọmọ bá bọ̀ pẹ̀lú akọ́lé ọlọ́run ọjà bìkú ọkọ̀ gbà náà ẹni pé ní ìṣe kọ̀pọ̀ mọ́ bí ìsìgbà kan torí bọ́ ọba ti lóyún oníyà abẹ́rẹ́ tí wọ́n ti kọ́kọ́ dàbọ̀ bọ́ ọba tún ẹni ọmọ ní ìjọ tí wọ́n bí náà ni wọ́n yájú ti bí ayé kékeré eh, kò sí kéré nínú òye bẹ́ẹ̀ yẹn bá di fún kan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó yẹ bá tàn sí yẹn lójú èèyàn dà mà ọ̀fẹ́ wo pé òye wo lọ́wọ́ ilé ìṣẹ̀lẹ̀ sáwọn ọmọ ti sìn torí pé ibi tí wọ́n wà fíntùnù máa ti ń tàlà inú òkun mẹ́ta ló ti jáde zulumu raham wa zulumu libatin wa zulumu mashma òkun tánà òkun nú òkun àpòbí òkun mẹ́tẹ̀ẹ̀ta tó wà nú ẹ̀ inú òkun mẹ́tẹ̀ẹ̀ta ló ti jáde ọwọ́ ajáde orí mọ́lẹ̀ ìmọ́lẹ̀ tàn sí yọ fẹ́ yájú wo ọlọ́pàá tí wọ́n fi máa tọ́mà sí ibi ń tí ó ti yájú kedere ṣùgbọ́n jọ ọmọ òkun ni wọ́n fi sí wọ́n kàn rọra da igi mẹ́jọ tó wọ́n máa mú ìyá nǹkan. ọ̀pọ̀lọpọ̀ èèyàn lónìí wọ́n ń lọ sóògùn. Eh, àpèpá wọ́n mọ̀ pé ọ̀pá ọlọ́run nìkan ló ní léwu ẹni àsìkò ọ̀bá tí ìtọ́ ẹnìkan ò lè pa ọlọ́run lè lò yẹn sábàbí burú mọ́sí mi gbọ́ sọ pé àwọn ẹ̀dá burú ò sí ṣùgbọ́n àsìkò tó ti ó kù nù àsìkò tí ó kù ni alahaya ìsẹ̀mí ọlọ́run nìkan ló ní àyíwá rẹ̀ lọ́wọ́ ká lè máa sẹ̀mí sọ́dọ̀ nǹkan mi ìjútani lọ Allah ìtòfi máa sẹ̀mí ọ̀dọ̀ ọlọ́run nìkan ni wọ́n wá sí tọ́fẹ́ kí sẹ̀mí wọ́n dà àjọpọ̀ ọ̀yà máa sí dáadáa kọ́lọ́ wọ́n lè fẹ́ lẹ́yìn tọ́lá ní ìsìnwá tó nílá wàlá yazidu fil umri illa albirri wa sadaqa àdìsí tọ́lá làáfíà ni pé ìjọpọ̀rọ̀ àwọn afá pọ̀ lórí ẹ̀ pé nítorí pé ó ń ṣe dáadáa sọ́dọ̀ ọlọ́run torí kí sẹ̀mí ó léegun ọlọ́gọ́rùn adún ni pé wọ́n gbà pé tọ́ba níbẹ̀ náà ó wípé yóò ṣe dáadáa sí ọgọ́rùn-ún ọdún ni yóò lò ṣùgbọ́n yóò tún ṣe dáadáa sáwọ́ ọlọ́ọ̀ àbá fi ogún ọdún kù nínú kọ́dọ̀rà yamhu Allahu ma yasha wa yuthbitu wa indahu umul kitab ayé àyẹ̀ ni wọ́n ètù pé ó dínkù ó fi kú ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ indahu umul kitab ó ti kọ́lẹ̀ náà tẹ́lẹ̀ wípé òun ọba ṣe kíni òun ọba fi kú àwọn míín sì gbà ṣùgbọ́n àlékún tí ó bá ní pé yóò ṣe nǹkan tẹ́lẹ́gbẹ̀rún ọdún ọ̀sẹ̀ òun làlùbáríkà tí ó wọnú sẹ̀mí ẹ̀ ìtẹ́lẹ̀ tó lẹ́gbẹ̀rún ọdún tí ò rí ṣe orípa tí ò ní ìwé tí ò ní tí bá wọn ṣe dáadáa yóò lórí ipa tó dáa níta bá òun ni pé àwọn nǹkan tí a gbọ́dọ̀ fi nǹkan mí ìwà náà lọ́wọ́lé lórí ju tá a lè lọ jọlọ́wọ́ al al al al ẹ̀híyá. Al, al, al, ká sọ pé nìkan máa sẹ̀mí ọlọ́run nìkan là á máa fi wá ràn lọ́wọ́ àlè ìmáàtà èyí ó kú pé à lọ́ba lọ́ba sàṣọ ó kú má bẹ̀ wú ẹ̀ má bẹ̀ wú kiri okwu kiri ó kú bọ́ọ̀sá ó kú ẹnu wípé tọ́ ọ bá ní mùsí bàbá ìtorí pé òfojú rí tó òfojú ṣùgbọ́n ìtọ́ ọba fojú rí pé o fojú rí báyìí pé mùsíbà ni má mi ìbọn lọ́n dúró débi kọ́ lọ kí ara rẹ̀ bọnú ẹ̀ tọ́ba jẹ́ pọ́ bá rọrùn kákàrà èèyàn bọnú ẹ̀ ni ànábì ò ní sọ wípé fúnra mínàlì gbẹ̀dùdù fìláraka mínàlì asàjì sá fún ẹni tí àrùn ẹ̀tẹ̀ bẹ lára ẹ̀ bí ìgbà tó rí kìlú ni ọ sá lọ fún un ó mọ̀ pé tá a bá fojú nílẹ̀ ìpín oṣù ẹ̀sùn ta a gbọ́dọ̀ ní gbẹ́kẹ̀lé ọlọ́run débi ká lọ kíra wa bọ̀ gbà ọba wọ ọlọ́run ní òkun jẹ́kẹ́tì òmú mi ó lè mọ́jú òmú mi ah, ànábi rárá fẹ́ràn mi náà lè mọ̀jú dùn fẹ́ràn ara ká ṣùgbọ́n èyí tó fojú rí ọ gbọ́dọ̀ máa sáfún torí láti wàlá wàlá tẹ̀yẹ̀rà mo rò pé agbọ́mi yé. ó orí o rí ológun lọ sọlẹ̀ bọ́ ta pé mi ológun ni ògùn tí fi parí ni kọ̀rọ̀nà lọ́rùn ó lù parí nítorí ti rí ọlọ́run ló ṣe kí ni ẹnì kó ló fi gba eléyìí ní ìsìn ẹnì sọ̀rọ̀ tìyàrá lẹ́gbẹ̀ẹ́ ó ya pé ìtọ́jẹ mẹ́bọ ọjọ́ má sàṣì kò lè ràn gbẹ̀jẹ̀pọ̀ wà fà mí gbé lọ síbi wípé kò lè àrùn náà wọnú ẹ̀ pé kò lè dáràn àyàfi agbára ọlọ́run torí gbogbo àdìsí tọ́wá lórí ẹ̀ àdìsí ọ̀la làáfíà ni àwọn àfáà sì jòyè àtòǹgbà tó bá rọrùn kájà máa àdìsí lórí kankan àlìjámu àwòlá mìíràn tẹ̀rẹ̀jẹ̀ kàkà wá kápá gbogbo àdìsí tó bá wá tọ́jọ pé kò jọra wọn kápá wọn pọ̀ ká lò ká fi rí sẹ́sẹ̀ ọ̀dà àdùká fún fún kàlọ́. nínú tá ma máa fọlọ́run wà náà lọ́wọ́ oní ìmáta onípayàn ọ gbọ́dọ̀ wà náà lọ́wọ́ síbi pé kọ́ ọmọkù sọ́dọ̀ kẹ̀kẹ́ ju tá a ní lọ. ọlọ ṣìfà ìwòsàn ọlọ́run nìkan ló ní gbogbo tọ́ọ̀bà máa lò tó fi ṣèwòsàn kó ṣe lè dé tọ́lọ́ subhanahu wa ta'ala tọ́fẹ́ tọ́yọ̀dà ìtọ́fẹ́ yàtọ̀ sọ́lọ́hún. àti ntọ́lọ́ subhanahu wa ta'ala ayọ̀ǹda pé a fi ṣe wòsàn ọgbọ́dọ̀ fi ṣe wòsàn àrùn rẹ wọn gbọ́dọ̀ borí òkè lókùtà wọn gbé ọ lọ wọn sapẹlẹ ọ lórí kọ àgbà yẹn ọba ti gbádùn kò sí téèyàn lè ṣe ńgbà téèyàn bá ti gbádùn tán yọ padà sọ́dọ̀ Ọlọ́run ọlọ ọlọ tẹfẹ bí òkú Ọlọ́run o fi lórí àìsàn ọba kúkú kódà wọn gbé ọ ńgbọ́ ọlọ́run bá ti kọ́ básìkò tí ó ti tó. ọlọ́run nìkan òun ni ó ní ìwòsàn àyè wá wà lọ́wọ́ ìwòsàn sọ́dọ̀ ẹnìkan jọ̀dọ̀ tá a ní lọ. Allah àìsàn kọ̀sẹ́ni tí bá àìsàn ṣèyàn jọlọ́lọ́ ọlọ́run nìkan ládàbí là fi máa gbé kó lọ́dọ̀ ọlọ́run pé òkú bá ìsàn séèyàn òun làdẹ́bí Ibrahim kó lò òun lè àlàdí ìtẹ́mù ní ọba tó yẹ kó oní máa ń fún mi lóúnjẹ oní máa ń fún mi lómi mu sẹ́yìn pé ó ń fi ti sọ́dọ̀ ọlọ́run kò sọ wípé àlàdí wáyé dá àmọ̀rádà ni kò sọ bẹ́ẹ̀ sẹ́yìn pé tó yẹ oníwáyé dá àmọ̀rítù pé tí mo bá sàárẹ̀ bí gbàgbọ́ ń lọ fàárẹ̀ ṣe àárẹ̀ ẹni tí sì fi sẹ́yìn téèyàn sì wà lọ́wọ́ sọ́dọ̀ náà níta ni ó ní Allah bí nǹkan mi bá ń sàwọn mi ẹ̀dá ní ìsìnkú àti ń pariwo àrùn kan pé ń pa àwọn èèyàn kiri àwa aláwọ̀ dáadáa yìí ọlọ́run ní fa burúkú a tó ṣe ọlọ́run bá ní fún alálàáfíà ọlọ́gbàrá ẹ̀ lọ́ba ní kí ní kẹ́ ìwòsàn ọlọ́run lè wòsàn tọ́ba fẹ́ wòsàn sàbíọ́ ọ̀dọ́dọ̀ tíya kì í kọ̀fẹ́ bẹ́ẹ̀ ni tó bẹ́ẹ̀ tọ́jà ìsàn tó tó rọrùn débẹ̀ wọn ò ní máa kéde ẹ̀ka tí omi gbóná àti yọ pa lẹ́sẹ̀ inú oorun gan bọ́bálágbára gan apá omi gbóná àti ká àbí omi gbóná sí àwọn yẹn sì yá gba mùsùlùmí gbọ́dọ̀ kí ẹsẹ̀ ẹ ọkùnrin ọba kan ní igala nílẹ̀ nílẹ̀ àwọn àgàtúni ẹlẹ́bọ ni olóòsà ni olókèdè ń lókèdè fáwọn aráàlú ẹ̀ pé wọ́n dọ̀ mí gbó fomi gbóná wọ́n dayọ̀ sí náà wá tí kìnìsì ti wà nẹ́tíwọ̀kì ti wà kálukú wa ń kiri fún àwọn ń ẹnu o ayé bá gba wèrè tọ́ba sínkù tó bá ní kò ní ìdíkà kó sí wàhálà kó lè yẹn lè lọ́ọ́ máa ṣe bẹ́ẹ̀ pé bómi gbóná àti omi gbóná àti yọ ó lè parí ẹ̀ nígbà òsínkù ìlà àbí ìdàràjà tá a bá fẹ́ wà lọ́wọ́ Ọlọ́run subhanahu wa ta'ala òun là á fi wá ìrànlọ́wọ́ lórí gbogbo nǹkan. nùzúlù ni mọ́tọ̀ òjò òjò ọ̀rọ̀ Ọlọ́run ni kọ̀sẹ̀díkà ẹ lọ sídìí òògùn kọ̀dọ̀nà yẹn kágbẹ́bọ wọ́n ti ní ìwó láwọn ọdún kan sẹ́yìn tó ọlọ́run subhanahu wa ta'ala ọba alágbára òun ló lè mú omi wá ọlọ́run ká fi máa wá ìrànlọ́wọ́ lórí yẹn kò ń gẹ́rẹ́ lórí gbogbo nǹkan tá a bá ń ṣe ọ̀dọ̀ ọlọ́run ká máa wá sí wàbíláì ẹsẹ̀ òfin náà máa ń fi kọrin nígbà wàá wáṣẹ́ tó rí kí ló kí ló dá a máa yàn sí kí dá a máa yàn sí. kí lọ́ọ́ gbé sọ́dọ̀ ọlọ́run sí pé ètò ọlọ́run ni a sì fi kọrin orin nínú kọ iṣẹ́ rẹ̀ ṣeéṣe àbí láàyè ta òfin igi ọlọ́run já ní òbí ṣe gẹ́rẹ́ tí nǹkan bá wà kù díẹ̀ káàtó gbogbo ayé ọmọ ibi ọba fẹ́ kéèyàn ó dé láyé yóò dé bẹ́ẹ̀ kódà bó yóò mọ̀nà tí ó gbà mú yàn débẹ̀ òun ló ní kèé ṣe pé gbogbo àwọn tó ń débi kankan tí wọ́n rí sẹ́wọ̀n kèé ṣe pé wọ́n yàtọ̀ kèé ṣe pé kankan ètò Ọlọ́run fún wa nù tẹ́mi àtẹ̀yìn náà bá ti gbà bẹ́ẹ̀ á rí wípé á ní sinmi nílé ayé wa ìdáyà ọ̀nà àmà Ọlọ́run nìkan là á máa ń fi wá Ọlọ́run nìkan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀sẹ̀ tó kápá gbogbo tí mo sọ jọ lọ́nà àwọn ọ̀rọ̀ míì wá ń bẹ tá a lè fìyàn wá nà lọ́wọ́ mọ pọn omi kalẹ̀ garawa ńlá mo gbé nà èlé ìdágbé mọ̀mọ́ tá gbé mọ̀mọ́ yà á ti kò lé gbé ẹja gbé mi ah, kan làbí wá nà lọ́wọ́ ẹ̀ ọmọ rò mí tó ọmọ eléwọ̀n apá èèyàn ká mo rò pálá wa àmọ́ fìyàn wà lọ́wọ́ sínú eléwọ̀n ọ̀hún wá ọ̀fẹ́ wọlé ìwé ó sì mọ̀ wípé ọ̀rọ̀ ti kú òní mọ̀ gba máàkì kan pé èèyàn wọ̀ nísìnyí gbogbo da kúnlé tí wọ́n lọ àwọn tí wọ́n ní ìyàn lókè ni wọ́n ń rọ́nà lọ ọ̀hún gbọ́ mi kò sí tó fún tó ọmọ mo ti wá ṣe UTM àmì ti UTM àbí mo ti ṣe post UM mo ti ṣe jáàmù gbogbo ẹ mo ti ṣe mo sì score tọ́da ṣùgbọ́n bí ẹ ṣe ma mo ṣẹ́tẹ̀ náà balẹ̀ ba ṣe lórí ẹ̀ tí ń fi tí ń fi tí wọ́n fi gbà mí wọlé eléwọ̀n ọ̀ṣọ́ délẹ̀bọ̀ ọ̀kápẹ́ kódà tó gbà kíní kan bẹ tí sẹ̀rí àsìlámù ọ̀faramọ́ òun ni kéèyàn ó san owó bẹ̀bẹ̀ owó bẹ̀bẹ̀ ànábì ní kọ́lọ́wọ́n ọ̀sẹ́bi lé ẹni tó fún yàn lówó ìbọ̀bẹ́ àtẹni tó náà gba owó bẹ̀bẹ̀ àwọn àfẹ́ẹ̀sìn gbà wípé tí nǹkan bá dé ìlà wípé o hapù níbìkan tọ́jẹ́ pápù rẹ yóò lè tẹ̀ ọ́ lọ́wọ́ àfi tọ́ ọ bá kọ̀dámọ̀ kankan síbẹ̀ tọ́jú àpò ẹ̀ kò lè tì ọ́ lọ àfi tọ́ ọ bá kọ̀dámọ̀ kankan síbẹ̀ àwọn abẹ́rẹ́sì ní òsì kankan ó lè pọ́n lápèjúwe ọ̀fẹ́ wọlé ìwé gbogbo ìdánwò ló ti pass wọ́n mú ọ àwọn tíṣà tí wọ́n wà ń bẹ̀ ní àwọn àti àsopọ̀ gbogbo owó ẹ̀ ló ti dé kíní o bá a bá fún oṣù páàsì gbogbo ẹ̀ bá a bá fún àwọn tí wọ́n wà ń di kọ̀ǹpútà wọn a tún máa yọ orúkọ tọ́dọ̀dọ̀ wọn tí wọ́n fọkọ ẹlòmíì síbẹ̀ o a gbọ́dọ̀ fún wa ní nǹkan àwọn àfẹ́ǹsì nígbò tí ní hàkù tí èsì pọ̀ páàsì mo rò pa agbóyé kì í ṣe pọ̀ páàsì tí wọ́n fẹ́ wá lọ hàkù wọ tó fẹ́ẹ̀lì tí wọ́n fi di ẹni tí ọ páàsì ṣùgbọ́n tí wọn ọ̀bá fáwọn àti ìjẹkúrú rẹ wò lè ṣe kí ni àwọn àfẹ́ǹsì gbà pé kò ṣe kankan mo rò pé àgbọ̀yé gbogbo ohun tó bá jẹ́ pé àwọn èèyàn bá lágbára lórí ẹ̀ tí wọ́n lè ṣe kò sí èèwọ̀ nínú kí a fi irú wọn ká fi wọn wá ìrànlọ́wọ́ kọ́lọ́wọ́ ọba kí ó jẹ́ olùrànlọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa kí ó sì máa gbọ́ bùkátà wa èyí tí ọlọ́run kádàrá bí ẹnu ó lè bá nàìyẹn òní ìsìtìhánà ìsìtìgáàdà ẹnu ò lè bá ní títorí àsìkò ti lé mi bá tí mo bá tún wọnú rẹ̀ àti ẹni rí nǹkan kan sọ tí àsìkò fi tí ó fi dá wa dùbúlẹ̀ kí ọlọ́run kọ́ mọ́ṣálá ìgbà àdúrà wa bí a bá ti gbọ́ sí àánà yìí dáadáa bẹ́yẹn náà ti sìgáfà kì í ṣe kankan tó tó burú àbí ọlọ́run nínú àánú rẹ̀ èyí tí a wí náà ọlọ́run kí ọba rẹ̀ fi àlùbáríkà sí nítorí pé kì í ṣe àsọ̀rọ̀ kódà lórí tẹlifíṣàn ní sinmi àti gbèsè tọ́ba ti jẹ́ fún program kéèyàn tó kú lórí atẹ́gùn ni ó gba èsì ọ̀rọ̀ ẹ̀ kó tó lọ wọ́n fòònù ẹ̀ tí wọ́n sì fèsì ẹ̀fọ́ ojú kójú ni ojú sójú lè tà sí bí ìbéèrè bá wà bí mo bá mà ní ìdáhùn ẹ̀ bí mo bá sì mà gbogbo àwọn àfa wa gbogbo tó wà ń jòkó wọn bá ní dáhùn ẹ̀ báwa náà bá sì mọ̀ ń jòkó yìí àfẹnusẹ́sàn tó tún jẹ́ àfa àti ẹ̀ńjú àlọ́ kulluna tulabul ilm ọlọ́run kí ó gbàdúrà ẹni kọ̀ọ̀kan wa subhanaka allahumma wa bihamdika nashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu after ten lawa bóyá káfá yìí béèrè lẹ́yìn. ọkọ lè fún ọlọ ẹ bá ní sọ pé ẹ bá ní sọ fún àwọn àtọwà pé jẹjẹrẹ kún ọmọ ọkọ yẹn ẹ bá ní pé ẹ bá ní wí méjì sí i. Jazakumullahu khairan. ọlọ́run ṣe ṣe àwọn afáàlà bàbá wa nìyẹn ìrìnsẹ́ ìsìlámù ni ọlọ́run ṣe wọ́n ọlọ́run sì fárẹ̀ mú wọn ah, ọlọ́run ti fárẹ̀ mọ́ yín ah, ọlọ́run ní jẹ́ kí kó ṣòro fún yín ó ti ń rọrùn báyìí ọlọ́run ló ṣòro ah, aláwùyé ni wọ́n alásọ̀yé lábẹ́ ẹgbẹ́ iná gan-an gbogbo ẹjọ́ sì gbọ́dọ̀ wọn láti máa gbọ́ wọn ayé ìyẹ̀tún lè sọ iye kọ́ sọ sọ sọ sọ sọ sọ kí wọ́n tún sì gbọ́ bá bákan náà náà ìbẹ̀rún tọ́lọ́run ṣe fún wa ní pé bí wọ́n ṣe máa sọ yé ọ̀rẹ́ náà máa gbọ́ yé ọ̀rẹ́ náà ọlọ́run ní ìbàjẹ́ máa ń lọ́wọ́ nínú wọn máa dùn pọ̀ bó ṣe wáyé pé bí wọ́n ṣe wà àti bí ọ̀pọ̀lọpọ̀ àti bẹ́ẹ̀ ṣe wà náà ò gbẹ̀yìn ni káwọn ẹ̀sìn wọn gbèsè rí àwùjọ ilẹ̀ Yorùbá yìí kìí ṣe bó ṣe rọrùn bí a ṣe máa mú ọ̀rùn ní àṣì máa rí amú ṣùgbọ́n ọlọ́bàlá ń jùlọ ó sá ti ó sì wọ́n ní ṣe Islam nítorí bá ti lò tó bá ti gbèrò dáadáa gbà gbogbo ọ̀nà ni ó gbàjẹ́ fún tó máa wúlò ọlọ́bàlá ń jùlọ kò ní kọ̀lẹ́ lọ́wọ́ kò sì jẹ́ kó sun yín ṣe olóòdì fáadé mọ́ yín yín ọlọ́jọ́ máa tẹ̀síwájú ọlọ́bàlá ti sẹ́yìn ẹ̀sán lóhùn ẹ̀rí ọ̀pọ̀ lọ. wọ́n yẹ tó bá ní ìbéèrè àwọn tó ìgbẹ́ méjì péré tó bá wà. pẹ̀lú ọ̀dọ́ lọ́wọ́ á sì padà fún á padà fi nọ́mbà wọn náà sí gbà. àfẹ́ tó bá ní àwọn ìbéèrè kẹ̀tì yóò máa bí wọn léèrè. ẹ dákun nínú lẹ́tọ̀ kan ní sébọ̀ pápákọ̀ yìí wọ́n ṣe ní àná àti tí àbá mùsùlùmí náà a rí i pé àná tó jẹ́ pé wọ́n tún jẹ́ pé yíwá ń bẹ̀. Uh, okùnfà kan nínú àwọn okùnfà táwọn èèyàn fi ń sọnù nínú àwùjọ yìí òun ni kí wọ́n lọ máa bi àwọn tí wọ́n dàrú sí àfáà léèrè ọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n sì ń ṣe tó mọ̀ nípa rẹ̀ ẹ̀nà ilẹ̀ bùgátà the ordinary náírà tàṣírò ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní pẹ̀lẹ́ ní onímọ̀ lónìí kò yí sọ mímọ̀ irú àwọn tí a lè máa béèrè ọ̀rọ̀ ẹ̀sìn lọ́wọ́ wọn rèé báàmì sínà kódà gan ọ̀rọ̀ ayé gan ọ̀rọ̀ ìṣèlú ayéyàn gan tí yóò lọ gbọ̀n lọ́wọ́ wa tí wò ní tí ò síbi nǹkan míì irú àwọn afọ àwọn yìí tẹ́ńtọ́kọ yìí àwọn náà rí ẹ dákun ẹ jẹ́ kí a máa ibi tá a máa dojú àwọn béèrè ẹ̀sìn pọ̀ ní nǹkan òyì ọ̀pọ̀lọpọ̀ ìrìnà òbí ṣùgbọ́n ẹni tó bá ti lè dá tó ti lọ pé ẹ máa dìdí ẹ máa dìdí ní gbogbo ayé ti sọ wọ́n lẹ̀ wàlúhàmdà yìí pé káfíńkásí tẹ̀wákà náà ni àwọn ará náà tó kẹ̀rẹ̀ pé torí pé ṣùgbọ́n gbogbo ọmọ wáta kò máa ṣe ní bàbú sí bí àsìkò bá ṣe bí wá ṣe rí tó bá ti lẹ wákà wọ́n tẹ̀ wákà kò sì ní jọ wákà àwọn oníwákà tí wọ́n gba ayé kan àhà torí náà ní pé ẹja kan ọ̀rọ̀ ẹ̀sìn wọn pàtàkì ní táfi láyé táfi dẹ́rù kìámà ó ní ẹ̀sìn káwá wọ ẹ tá máa bèrè sí lọ́wọ́ rẹ̀ fóònù náà ìgbẹ́ náà ìgbà sọ́ọ́ àwọn ìyàtọ̀ ń sọ àwọn èèyàn náà lọ rẹpẹtẹ láti ra wáyé ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ò ní fi yé sí pẹ̀pẹ́pẹ́ tó yí ìfẹ́ ẹnu tí ìgbẹ́ ọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa ẹjá kan ọlọ́wọ́ láńkì lọ yóò sọ adìẹ sáré sáré bèrè ìka ìyàwó kan ti bèrè méjì náà gbà wọlé nígbà náà ọ̀pọ̀lọpọ̀ ti náwó àgbà méjì náà wọlé pẹ̀lú ọ̀nà àti ẹ̀yìn náà rí ẹ̀ bísúlà. Não? Aham. ìbéèrè wọn náà ṣe déédéé ọ̀rọ̀ tí ustaz sọ káyìn nìsín ìṣòro tá a ní láwùjọ wa náà ni pé àwọn tí wọn máa ń pẹ̀ sìn àwọn ní ààyè gbà láwùjọ yìí gẹ́gẹ́ bí àáfàá àwọn tí wọ́n mọ̀ nípa ẹ̀sìn wọn ò fààyè gbà wọ́n bí ó ṣe tọ́ àti bó ṣe yẹ nítorí tá a ti ń bá bọ̀ tẹ́lẹ̀ wọn àfẹ́ káwùjọ yìí yí padà kó ní orí rẹ̀ ah, ohun tí a gbọ́ yẹn àsìgbọ́yé ni àsìwí ni tá a bá ń sọ wípé ìyàwó ó nǹkan kan tí a transfer kúrò lọ́dọ̀ òbí wá sọ́dọ̀ ọkọ tọ́à ni kì í ṣe ihsan ìtẹ̀lé àṣẹ òun ni àgbà àsìgbà kú lọ́dọ̀ òbí náà òbí náà sì láṣẹ lórí ọmọ ẹ̀ ṣùgbọ́n tí àṣẹ ọkọ àti tòbí bá fẹ́ jọ fi orí gbára wọn ìyàwó tọkọ ni wọ́n fẹ́ kó kọ́ tẹ̀lé nítorí wípé dáadáa tọkọ ń ṣe síyàwó wọ́n fún un ní agbára ju ti òbí lọ torí pé dáadáa ti ọkọ tí ń ṣe fún ìyàwó ẹ̀sìn ni kò sí ohun tó sọ́dọ̀ràn àyàn ní orí ẹ̀ nítorí pé òkú bi ẹni àmọ̀rí ọ̀bá ń kú kí àmọ̀rí gan kí kó forí sọlẹ̀ ṣùgbọ́n tọkọ bá fi ń ṣe dáadáa sí ìyàwó ẹ̀ wábì máa fà kú mí ní amúwàlè ẹ̀rí pọ́lọ́ náà ṣe tàlílù ẹ̀ nítorí wípé kọ́ máa ṣe dáadáa ṣe òun ṣe kíni kò ń sọ̀rọ̀ ayẹ̀lé lórí torí òun kọ́ ló ń bi ṣùgbọ́n ẹni tó bíyàn ọmọ ń dáàbò bo ìṣẹ̀mí ayé yàn torí wípé òun ló bí òun la fi fún ìtẹ̀lé tọkọ lágbára lórí ti òbí tọba bí bọ́ sílé ọkọ nítorí mo ti fi ṣe dáadáa sí tẹ̀sán lóbi àjẹpé dáadáa ó níwọ̀n lọ́dọ̀ ó tẹ̀wọ̀n lọ́dọ̀ ọlọ́run tuntun ti òbí ẹ̀ lọ òun náà fi gbà wípé tí ìtẹ̀láṣẹ bá forí sọra wọn láàrin òbí àti tọkọ wọn fẹ́ kí tẹ̀lé ti ọkọ ẹ̀ kéésì ẹ̀sán gbogbo hadithi àti aya alukuraanu tó wá lórí ìṣe dáadáa sóbi ẹni ọ̀nbẹ́ni tó ti wà nílé ọkọ àtẹni tí ò sí nílé ọkọ wí mo rò bá gbọ́ yìí ọ̀nbẹ́ni tó ti wà kódà tóbi tọkọ yẹn bá lágbọ́ yìí òun gẹ́ gbọ́dọ̀ máa ràn ìyàwó ẹ̀ lọ́wọ́ lójú ọ̀nà àti ṣe dáadáa sí àwọn òbí ẹ̀ kódò nǹkan tí wọ́n bá ní nǹkan lé ó lè sọ fún ìyàwó ẹ̀ pé ẹ̀ ọmọ lágbájá kíní rẹ̀ sí wáyé ẹ̀yà adásí méjì o ẹgbẹ́ kan lọ fún ẹ̀mú kan ẹ̀dọ́n náà sí méjì ẹ bá gbé kan lọ fáwọn bàbá àti ìyá mi ẹ̀yìn náà gbé kan bẹ́ẹ̀ ẹ̀ lọ gbé fún bàbá àti ìyá àti yín náà kásẹ̀ kan kò káwọ̀ máa kàmájẹ́lé irúfẹ́ ipò tó yẹ kírú ọkọ wà sí ìyàwó ẹ̀ nìyẹn láti máa ràn lọ́wọ́ lójú ọ̀nà àti máa ṣe dáadáa torí ṣíṣe dáadáa yẹn yóò jẹ́ kí dáadáa ọlọ́wọ́n máa kò lórí irú ìyàwó yẹn tí bá dẹ̀ ti ń kó o fún inú ilé ọkọ ẹ̀ náà ni yóò ti máa lò ọdẹ ìjírí ìjẹ náà fún ọkọ àtàwọn ọmọ tí tí wọ́n bá ń bí tí òfin jẹ́ pé gbòǹgbòrò òkè lórí àwọn ọmọ ẹ̀ ọlọ́wọ́n sọ wípé ká má ṣe dáadáa sí òbí wa nígbà tá a bá ti wà ní ilé ọkọ. Wallahu ta'ala alam. lásìkò ẹ̀ka tó kún náà ẹ̀ náà. náà wọ́n ok. Mm-hmm kódà kí a finá sun èèyàn láàyè tí a bá mọ̀ pé a fẹ́ àwa kan mi àdéhùn yẹn sì ń fẹsẹ̀ rinlẹ̀ tí nǹkan bá sì ní ẹ̀mí lára àlẹ́ tó ká fi iná sì di àjẹ́ ìta ìgbà tá a tó lẹ́tọ̀ọ́ rẹ̀ òun ni ká ti gbẹ̀mí lára òun ló bí ẹran tá a máa sun ẹnì pa ti pa á ti fọ̀bẹ gbẹ̀mí ní ààrẹ kó tó di pa a ní iná ọ yàtọ̀ fún ntẹ́mísì mbẹ ní ààrẹ àgbọ̀dọ̀ finá gba ẹ̀mí ẹ̀ pòròpáyà àlàyé mi yé yín ibi tó le dé ẹni tí iná bá jó ànádìdó yà pé wọ́n ṣáyé àtàwọn kan mìíràn torí délé àkàmọ́sí káwọn nǹkan mi àwọn tí wọ́n mú ọ̀rọ̀ náà wá ìyẹ̀jú náà ni láti inú tẹ́jírìbà tá a bá tún jàrá bá nǹkan mìíràn tí ò ní jẹ́ náà ó lè pa irun mọ̀rọ̀ pé gbogbo nǹkan tá a máa fi ń ṣoògùn kan láti inú tẹ́jú rẹ̀ ti máa wá ẹnìkan náà lọ́wọ́ kọ́ lò èpo dóngóyárò ó ṣiṣẹ́ fún bà ẹnìkan náà lọ kọ́kọ́ jẹ́rì torí kó lọ náà pé èpo ní ṣiṣẹ́ fún tẹ́jú tẹ́jú gbogbo nǹkan ṣègùn mọ̀rọ̀ ọjọ́ lọ. ọlọ́run ọba ẹsẹ̀ wọn. ìbéèrè méjì kẹtọ fẹ́ fi